إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وتركها على المحجة البيضاء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 إن هذا القرآن كتاب الله فيه نبأ ما قبلكم وخبر ما بعدكم وحكم ما بينكم هو الفصل ليس بالهزل من تركه من جبار قصمه الله ومن ابتغى الهدي من غيره أضله الله هو حبل الله المتين وهو الذكر الحكيم وهو الصراط المستقيم هو الذي لا تزيغ به الأهواء ولا تلتبس به الألسنة ولا تشبع منه العلماء ولا يخلق عن كثرة الرد ولا تنقضي عجائبه هو الذي لم تنتهي الجن إذ سمعته حتى قالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا من قال به صدق ومن عمل به تجر ومن حكم به عدل ومن دعا إليه هدي إلى صراط مستقيم اللهم فقهنا في دينك وعلمنا تأويل كتابك على الوجه الذي تحب وترضى اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما الحمد لله على كل حال ونعوذ بالله من حال أهل النار رب زدني علما رب زدني علما رب زدني علما وعلمناه من لدنا علما ففهمناها سليمان وكلا آتينا حكما وعلما وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين adúpẹ́ ní ọ̀dọ̀ náà ọlọ́wà tí ọpẹ́ tọ́ sí olùkiri mẹ́nà ẹgbẹ́ tó fúra kòkó gẹ́ dáadáa lásìkò tá a ti bẹ̀rẹ̀ tẹ̀sí ní tó fi di àsìkò yìí táyì kọ́lọ̀ jẹ́ àmọ́rí ọlọ́mọdé àríbáyìí láti torí ọlọ́run láàánú rẹ̀ sì bá ní bàdà fún wa àlékún ìbádà fọ́tọ́ ń jáde lórí ìpẹ́. a ti bẹ̀rẹ̀ lórí ayé ẹlẹ́ẹ̀kẹ́ ni nínú fásità tó bá sì wà lè pé ẹlẹ́ẹ̀karùn-ún nígbà bá ti kàákà sàrẹ̀ síwájú onáà ni iyyaka na'budu wa iyyaka nasta'in ìrẹ̀ ọlọ́run nìkan láàmú àsìn wọn nìkan láàmú ọwọ́ ìrànlọ́wọ́ rẹ̀ bí agbọ́rin àkọ́kọ́ asọ̀rọ̀ sókí lórí ìtumọ̀ rẹ̀ agbẹ́rin ẹlẹ́ẹ̀kejì ìbámu tó wà láyé ibi àyà yìí àti àwọn àyà tó ṣáájú àti àwọn àyà tí ń bọ̀ lẹ́yìn agbẹ́rin ẹlẹ́ẹ̀kẹta ìrọ́ọ̀bù rẹ̀ àlàyé grammatical eh, expression tó wà bẹ́ẹ̀ àwọn analysis ẹlẹ́ẹ̀kẹrin ọ̀nà ni alàbọ̀rádùn bàlàbẹ́yà àwọn ojúkànnà tí ọkùnrin pé ìsọ̀rọ̀ tó dáńtọ́ ọ̀bẹ níbi àyà yìí ẹlẹ́ẹ̀karùn-ún pẹ́gùn láti ní láti káyìn ọ̀nà yìí pé bá a ti ti òwò lọ́lọ́lá jù jáàkà náà lọ́lá jù ní àbí náà dùkà àti ìrìnlẹ̀ pé jáàkà náà dùkà òun náà ni ọlọ́lájú lọ́dáńtọ́jú àti pé bọ́ ẹ̀kọ́ lọ́ba ní ọba àkọ́kọ́ kakọ́ dá kakọ́ sẹ́rí ọ̀rọ̀ sí ọ̀sán ìdíbá tó sẹ́rí ọ̀rọ̀ sí ẹrú sí ọlọ́run lọ́la tó pé ìgbé àkànná àbùdù rí ọlọ́run sálámù sí wọ́n ìgbé àkànná sẹ́yìn rí ọlọ́run sálámù wà lọ́wọ́ ẹ̀. ẹlẹ́ẹ̀kẹfà tá a dúró lé lórí níbi tẹ̀síì tá a ti fẹ́ràn قلنا في تعطيل بيان المراد بالعبادة المستفادة من إياك نعبد sísàlàyé kí ni wọ́n gbàlérò pẹ̀lú ìbáàdà èyí tí a fàǹfààní ẹ̀ látara ìdíyàkà náàrù a ti sọ̀rọ̀ àwọn mùfàsírù lórí tó kí ni túmọ̀ ìbáàdà ń bí wọ́n bẹ́ẹ̀ ni wọ́n tó túmọ̀ ẹ̀ sí tàwíì yẹn tó ìwọ nìkan láàmú sí i wọn bẹ nu ọtún túmọ̀ ẹ̀sìn tọ́ra ìtẹ̀lé tọ́lọ́n yẹn pé ìwọ nìkan náà lè á máa tẹ̀lé ìtẹ̀lé àtẹ tọ́lọ́n yìí náà wà nù ìbáàdà bí wọn bá ti ń tẹ̀lé àtẹ nǹkan míì ó ti kúrò lórí ìbáàdà tọ́lọ́n yẹn yẹn pé kọ́jẹ́kọ́jẹ́ ìtẹ̀lé ti ọlọ́ọ̀bà lè fi ọlá lẹ́yìn ìgbà náà wọn bẹ nu wọn tọ́tẹ̀ àdúrà ni ó túmọ̀ rẹ̀ sí tí túmọ̀ sí pé àní pé kankan lẹ́yìn ọlọ́run bá lè fi ọlá àti fi hàn sí àdúrà yìí ó náà wà nínú ọlọ́run. ọmọ ẹni wọn tó sọ pé ìtumọ̀ ẹni tó kéèyàn tẹ̀lé ẹ̀tọ́ lójúmọ́ náà pé èèyàn fi ń bọ̀rọ̀ náà lẹ́yìn náà ni àwọn àtòwé sí pé gbogbo sẹ́kì ọmọ ẹ̀dẹ́ ìyẹn ń ní ayé ọgbọ́dọ̀ máa jẹ́ sí mùsùlùmí ọgbọ́dọ̀ jẹ́ gbogbo ayé ọmọ jẹ́ ìbáàdà fọlọ́ọ̀ làwọn isi ibada ìbáàdà yẹn iṣẹ́ ń ṣe àní oríṣi mẹ́fà ni oríṣi mẹ́fẹ̀ẹ̀fà náà ni ìbáàdà pín sí alákọ̀ọ́kọ́ òun ni sáàtò ní ìbáàdá tún ìṣèpọ̀ọ́díyà ìjọsìn fọlọ́run èyí tó jẹ́ ti àjẹ́ ọkàn àṣàlàyé tọ́pọ̀ lórí ẹ̀ nípa sí ọlọ́run sí àti kàdí àwọn rẹ̀ àti àwọn gbogbo tó tójú òrí tọ́lọ́ ọba ṣàlàyé ẹ̀fọ́ ọ̀nà kíra ọ̀nà àjẹ́nà àti náà nífẹ̀ẹ́ pọ́ọ̀lù jínú rẹ̀. ẹlẹ́ẹ̀kejì ọ̀nà ni ìbàdà tó ń kọlùbí ìyá tó pé ọkàn ní máa ń ṣe ọyàtọ̀ sí àdìẹ ọkàn àkọ́kọ́ iṣẹ́ ọkàn bíi nífẹ̀ẹ́ ọlọ́run àti ìnífẹ̀ẹ́ bá nífẹ̀ẹ́ ọlọ́run ìjẹ́kí àdìẹ léèyàn lórí dáadáa kó wà lọ́dọ̀ ọlọ́ọ̀ba tọ́lọ̀ ọba bá ṣe yẹ pé tó wá ṣe kádà abẹ́ni kan mú nǹkan wá fún yàn tí yàn sáfàá níbẹ̀ àtúnṣe àlórí tán kéèyàn wọ́n fi ìpìlẹ̀ rẹ̀ látọ̀dọ̀ ọlọ́run ni fàmá ti fún mi ní ìmọ̀tí fàmínọ́là èyí ó kọjá orí tọ́ba wá bá yín ẹ lọ mọ̀ pé àtọ̀dọ̀ ọlọ́run bá lè jọlá náà lórí yẹn ti wá. bẹ́ẹ̀ náà ni ìbẹ̀rù ìgbésómi bí ìbúra àti ìlérí ìgbésà dúró sí ìyẹn ẹlẹ́ẹ̀kẹta nínú ìbàdà nínú ìjọsìn ọlọ́run oná ti sáàpì ní ìbàdà tó ń lọ sí ìyá ìjọsìn ọlọ́run èyí tó ṣe wípé gbọ́dọ̀ ní ọ̀rọ̀ sísọ ni bíi àbíkiri ìrántí ọlọ́run lè ń tọ́ àwọn. èyí ọba ti bá tẹ̀lé àwọn ọlọ́ọ̀bá ọ̀fẹ́ kìí sàdídì rárá la ilaha illallah nínú tọ́wánù tẹ̀lé àní la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamdu wa ala kulli shay'in qadir nínú tọ́wánù tẹ̀lé àní bismillahil ladhi la yadurru ma'a ismihi shay'un fil ardi wa la fis samawati wa huwa as-sami'ul 'alim inú tó wà nù sẹ̀rí àní àwọn àdíkìrí ìtàkùn subhanallah subhanallah alhamdulillah gbogbo àwọn ilé ara àdíkìrí ìrántí ọlọ́run ni bẹ́ẹ̀ náà nínú aka Qur'an inú àdíkìrí inú ìrántí ọlọ́run ni inú tó ga ní ìrántí ọlọ́run táwọn fi súnmọ́ lọ́wọ́ anábì sallallahu ó ti àyè fún wa pé lórí arákùnkọ̀ kọta wa ń ka ní ọkùnrin láti mọ̀ gbàlájà mẹ́wàá mẹ́wàá ó kéré jù ọlọ́ọ̀bá tí wọ́n ti àgbègbè ilé ẹ̀sọ́ fún ẹni tó bá wù. bẹ́ẹ̀ náà ni ohun tó pé wa tá ń pè lára ìbáàdà ni tọ́jẹ́ dàkúdíjà tọ́jẹ́ ti ọ̀rọ̀ sísọ. àsàlátù fún anájú wa sallallahu alaihi wasallam ní ṣe wá nù súnà nínú ìbáadà ni èyí ọ̀bá wá ní oṣù náà tọ́bá ti mú túnmọ̀ sí ọ̀dá nú bí wà ní ẹ̀ka ìjẹnu ara rẹ̀ yà tó ìṣùn gbẹ̀fẹ̀ ní àdádálẹ̀ yẹn àbí ó ní àjẹ́ ọ̀fẹ́ sí ọ̀dá lẹ́gbẹ̀ẹ́ tòótọ́ ni pé kọ̀ wá ní oṣù náà tọ́bá jẹ́ gbólóhùn tó dáa kò sí tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n kéèké yìí lọ́mọ tẹ́ńpẹ́lẹ́mọ́. ìtọ́mọ̀ tẹ̀sí pẹ̀lẹ́ wọ́n lè tó wá súnà pé èyí ọ̀wà nù súnà yìí àbí ọkà tó ní sí kọ̀bá tẹ̀lé àwọ̀ mu òdì tí ọ̀dà mọ́ lọ́wọ́ nìyẹn bá ní lẹ́bi kó dáa ju súnà lọ àbò pé ọ̀sán lọ́la lọ́sẹ̀ wa ń sọ fáwọn lójú ajé tó ti jẹ́ pé kò sí sẹ́rí àtẹ̀kẹ́mọ́ kò sí tí ó sọ̀kalẹ̀ wáyé mọ́ lẹ́gbẹ̀ẹ́ sáré lọ́sẹ̀ náà jẹ́ lọ. tọ́ba ti láti ọ̀sán bá wọn ẹsẹ̀ ní ń tàn ká wọn. torí ẹ̀ làwọn òṣìṣẹ́ méjì lórí wípé àwọn àtàlátò oríṣiríṣi tó yà sọ sọ láti bọ̀rọ̀ bí àtàlẹ́ lọ́sẹ̀ náà kọ́ wa tí wọ́n kò ṣe é rùkà lọ́gbà wa olùkọ́ ni ọlọ́lá àwọn ìbádà tọ́jọ́ ìbádà tọ́lọ́run tọ́jọ́ ti gbólóhùn jẹ́ ní bàbá sí tọ́wà ní súnà ní sọ́sọ́là àbí tọ́wà ní Qur'an tọ́wà jẹ́ pé gbólóhùn tọ́da kò ní mú ìtumọ̀ sí ṣe pé lọ́wọ́ torí nǹkan kásàdúrà kátọrọ ń tàn fẹ́ lọ́dọ̀ ọlọ́run yálà bólú yẹn wà ní kùránì àbẹ́ wà ní kùránì ṣùgbọ́n ká à nínú mú bọ̀ àwọn sọ̀rọ̀ lórí ẹ̀ kọ̀ máa pe ọlọ́run pé bí gbàgbé bí kó lójú ẹsẹ̀ pé wọ́n ọlọ́run sọ́dọ̀ làwọn ní gẹ́gẹ́ kó ọ̀rọ̀kọ̀rọ̀ sí ọ̀dà nìyẹn à. ìwọ ọmọbọ ìwọ àgọ ìṣègùn ìwọ burúkú lórí àjọ àjò àgbáyé pé nítorí ọba ń tọrọ kọ ọmọ sọ ìfọsíwẹ́wẹ́ rẹ̀ kọ ọmọ fún ọlọ nínú ọdún yìí ọ̀fẹ́ kọ ọkọ fúláàtì méjì fún mi ìkọ̀ọ̀kan bẹ́ẹ̀ rúùmù márùn márùn wà mẹ́ẹ̀ rúùmù kọ̀ọ̀kan yóò sì ní tọ́lẹ̀ sí tiẹ̀ full size sí pẹ̀lú ọ̀dà tí ogun rẹ̀ gé irú páàmù náà fẹ́ fi kàn rèé kọ́ ọmọ àtẹ̀yìn ò ládùúgbà ìwà aláìmọ̀kan ni ìwọ ọmọgọ ní kọ́ọ̀tọ́ sí ọlọ́ọ̀bá kọ́kọ́ lé aláǹfààní fún ọ tí ó wúlò fún ọ kọ́kọ́ fún ọ ní o ti tó ọ ìgbé kọ́ àmọ̀ sọ wípé báyìí báyìí ló ti fẹ́ kó rí ìfọ̀síwẹ́wẹ́ ń pa sí ìyẹn sọ̀rọ̀ wájú ọlọ́run ìwà tí a ń ṣe ìsára ti dùn á bẹ́ẹ̀ àjàbá ti dùn á ìwọ ọmọgọ gbáà ni àwọn onímọ̀ àwọn jẹ́ sàlàyé ẹ̀sìn sọ àdúrà yìí náà wà ní ìbàdà tó lọ́pẹ́yà àwọn ìbàdà tá à ń fi ọ̀rọ̀ sísọ tá a fi ń gbé jáde bẹ́ẹ̀ náà ni ṣàhádà wa ashhadu an la ilaha illallah wa anna muhammadan rasulullah lára ìbàdà yìí kéèyàn máa sọ̀rọ̀ dáadáa jáde lẹ́nu ara ìbáàdà lábẹ́ ilé náà ni ìyá àtàná àbùdóhùn yìí inú fásitì ààrẹ àágùn ìpèmẹ́ǹtì ẹ̀yìn tó ọlọ́run ní sìn yẹn ni pé níbi ọ̀rọ̀ rẹ tó ń sọ jáde ọgbọ́dọ̀ máa jẹ́ ìbáàdà kọwaa fọwọ́ sọ̀rọ̀ rẹ jáde lẹ́nu ọmọdà àníbi ọ̀sọ́lọ́lá o ó sì fún amọ̀ràn ìgbé ẹ̀ńtọ́ bá fẹ́ sọ̀rọ̀ kó sọ̀rọ̀ rẹ lẹ́nu tó ọ̀bá lọ́rọ̀ rẹ tó sọ dákẹ́ ilé ọmọ sọ kì í sọ̀rọ̀ tí ó tí dáadáa ó fi ṣẹlẹ̀ tí ó ìbáàdà fún ọlọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ náà ni òdodo ọ̀rọ̀ tó bá ń sọ lára pé ọ̀n ṣe ìjọsìn fọlọ́ ni ẹ̀sìn bá ń parọ́ ó kúrọ́ pípa tiẹ̀ kọ́mọ retí àsìkò ọlọ́run kọ́mọ retí ìyá ọlọ́run kọ́mọ retí ẹ̀san ọlọ́run láyé àti láti kìí àmọ́ tí wọ́n sọ tó kù èèyàn ọ̀rọ̀ òdodo ni mùsùlùmí gbọ́dọ̀ máa sọ jáde lẹ́nu ìsọ jáde lẹ́nu ara ìbáàdà ni bẹ́ẹ̀ náà sì ni àdáwọ̀ tó ilẹ̀ ìfẹ́ ó ti kọ́ máa pe àwọn èèyàn lọ sí ojú ọ̀nà dáadáa ara ìbáàdà ni ọlọ ìkànnà lè tó fi lè dáwà lórí rẹ́díò lórí tẹlifíṣàn ó ti di ìbádà fún ọ ó ti di ìjọsìn fún ọ. lára tá a ti gbọ́dọ̀ máa ṣe ni káwùjọ lè máa dáa ó lè máa tòrò. wọ̀kẹ́lí ní mọ́tòlì ìsìláhì bẹ́ẹ̀nà mùsùlùmí àwọn mùsùlùmí dídá ń bẹ láàrin wọn èyí tí àrùn ó bu àmọ́ bàjẹ́ sí ìdí ọmọ fún ìgbésí kó o sì tó wọn jókòó kọ́ bá wọn sọ̀rọ̀ kí àwọn owó fi dá ara ìbáàdà yìí àtúnṣe ìdílé lọ bí àtúnṣe pẹ̀lú àníyàn sọ̀rọ̀ ara ìbáàdà yìí ara ìjà kaná àbúdó wa ìjà kaná sẹ́yìn ilé ọlọ́run nìkan láàmú ara ẹ̀ lọ́wọ́ òkú bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ náà ni àlámùrù bil ma'ruf wa nahyi 'anil munkar kọ́ọ̀pá láti ṣe dáadáa afẹ́ ìwádìí ẹ kírun ìwọ ọmọ ìkírun fọ́nà ara ìbáàdà ni wọ́n mọ̀ bọ́ọ̀lì fún ọ pé ìyá kàná àbúrò náà ló ti ń ṣe lọ yẹn fọ́nà ọba ọlá nìkan lọ́mọ kò tí ń fi ọ̀rọ̀ rẹ kò tí ń fi àwọn olóṣèlú tí wọ́n jù mú nípa ìdarí ìlú àǹfààní ń bẹ́ fún wọn lára amúrúbílì màálùdọ̀ náà yà ni wọ́n wọ́n pa àwọn èèyàn láti dáadáa wọ́n sì máa kọ̀ọ̀kan tó òbí bàjẹ́ òfin wọn tí wọ́n sọ máa nǹkan méjèèjì lẹ́yìn àfẹ́ tí wọ́n máa pa ètò tí wọ́n máa ti sínú ìlú yọ́ máa gbé méjèèjì lẹ́yìn ní àgbègbè alọ́sọ̀dọ̀ ọ̀sẹ̀ ìdílé rẹ̀ náà yìí pé nǹkan bí ti àwọn lè mú kò lẹ̀ ọlọ́run lè fi agbára òṣèlú kó fi mú kò lẹ̀ ọlọ́ọ̀hàgbọ̀. ẹlòmíràn kọ̀ọ̀rọ̀ àti òní ìmpìrìmẹ́ntẹ̀ yóò tún mọ̀ta ẹlẹ́nu lè fún wọn bá ń bọ́ aṣọ kọ̀ọ̀rọ̀ ń kalẹ̀ nínú ilé wọn tó ń dìlọ kà fún un ó yẹ pé nínú kí wọn kà wọn kò mú lò nínú ìgbésí ayé ẹ̀ ṣùgbọ́n pẹ̀lú agbára òṣèlú tọ́lọ́mù bá gbìyànjú kò tọ́ dáa tó sì bẹ̀rù ọlọ́run ó lè fi ká owó rẹ̀ bí ó lè fi ká owó lẹ̀ òṣùwọ̀n tí wọ́n ń lò ní lórí igbá ìjọba lè fi òṣùwọ̀n báyìí ní ọba fi ní ọ̀dọ̀ rẹ̀ fún ọmọ ìgbé àbí ẹbá tí wọ́n máa gbé yóò lọ sẹjọ́ ntọ́nà ń fẹ́ náà ló ṣe wọn wáyé tó nínú tọ́ fìbí na lẹ́bí na ìdákàlù alẹ́bíná ti sọ̀bù wáyé dákàlù ọgbọ́ta tó mọ́kún bí ìṣòro aláyẹ̀ tó nínú láyé dá nínú ọmọ ìlú òdòdó yóò ní àbò tí ó sùn àti wọn ọmọ ẹgbẹ́ àrántọ́lọ̀ bàlẹ̀kẹ́ ń fẹ́ nìyẹn pẹ̀lú agbára ìjọba ó ti introduce ẹ̀ tí wọn gbogbo ẹ̀ bá ń tẹran tí ń tata tí ń ta gẹ̀ẹ́sẹ̀ ọgbọ́dọ̀ mọ ọdún mẹ́ẹ̀ tọ́jẹ́ bí abẹ́ ẹ̀ ní ó gbé títẹ̀ òfin ní fún àti kòkòrò àwọn ń fẹ́ náà nìyẹn ìlera ní àti Islam bẹ́ẹ̀ lórí ìlera bá ń lálẹ́ àti àtàkì ìbáàdà wa. sogori ti di nǹkan ibi tí wọ́n ti lè gba pọ̀ mẹ́ẹ̀ amúrúbílì máa ń pẹ̀lú àyà ni mò ń kà tọ́nà ọba àlejò tó fi ọjọ́ ọ̀gá àwọn èèyàn kan inú ilé rẹ ni ẹgbẹ́ ni inú mọ́sálásí ni ìdíwọ́ ọ̀jẹ́ lábẹ́ máa ń pẹ̀lú àyà ni mò ń kà lè pọ̀ gbèsè tó fi mọ̀ àwọn nínú àwọn ìbàdàn àwọn ìjọsìn fọlọ́run tó ṣe pé ọ̀rọ̀ la fi ń ṣe é. ẹlẹ́ẹ̀kẹta nìyẹn ẹlẹ́ẹ̀kẹrin nínú ìbàdà tó náà kó sábẹ́ ìjà kàná àmúlò lọ́nà ìkàlámọ̀sí òun náà ni ìbàdà tún bàdàlì ìjà àwọn ìjọsìn fọlọ́run tó ṣe é pé ara la fi ń ṣe ara la fi ń ṣe eléyìí náà pọ̀ nínú ẹ̀ ni ìrun wà bó ti ẹ̀sẹ̀ jẹ́ pé àwọn ìbádà mi bẹ tó pé bó ti mú abala kan lọ́wọ́ náà tó tó mú pin mi lọ́wọ́ bó ti jẹ́ pé ìrun à ń lo òkè à ń lọ à ń forí à ń rùkú à ń sàtàyà ara la fi ń ṣe síbẹ̀ náà ó mú ti ẹlẹ́ẹ̀kejì lọ sí ṣe ìbàdà tó ń lọ sí ìyá ó tún ní ọ̀rọ̀ tá a máa sọ ń bẹ̀ fẹ́ẹ́ lára ìbàdà yẹn ó sì mú ìbàdà tó pẹ̀lú bí ìyá lọ ó náà ní àlùkòjú rẹ̀ ká níbẹ̀rù ọlọ́run nígbà tá a bá ń kírun ó sì ní ìbàdà tó ìfikọ̀dé ìyá pẹ̀lú àdìọ́kàn yìí ara tẹ́pá àti so ìbáàdì ilé wọn gbúrú pẹ̀tọ́ ń da ìbáàdà bẹ̀rẹ̀ níyà tó dúró jẹ́ kó tó bá mẹ́tẹ̀ẹ̀ sàfà àtúkò èkó tó bá wọn. bẹ́ẹ̀ náà ni àwẹ̀ gbígbà wa ara ń tàfara ti ni ta kóra ró kúrò níbi ìjẹkújẹ ìmúkúmu kódà ìtọ́jà láàyè gan ní jíjẹ ní mímu lásìkò kan á kóra ró ọlọ́run. bẹ́ẹ̀ náà ni umra tàbá ṣe àti hajj tàbá ṣe lára kàǹfàrà ṣe ìbáàdà bàdàníyà ni ara ìjà kanáàmù náà lọ́wọ́ àpẹẹrẹ ọlọ́run ìtọ́sọ́sọ́ láàmú sìn. قمع الفساد من خلال الأمر بالمعروف والنهي عن المنكر kò rí bàjẹ́ kọjá pé ìwọ gan lọ́pọ̀ wá ara rẹ mú kúrò àbí ló gbé kó bẹ́ẹ̀ ara ìbáàdà bàdàníyà náà ni ìrúfẹ́ dáhùn lọ sọ́lọ́ lọ àyùsá àtẹ̀gbẹ́ mọ́ra àmì fún mú kàrá pálí ìgbẹ́ yìí òbí ẹ̀dẹ̀ ẹ̀yìn yóò tó bá rí ìdí ọ̀dá nu yín kọ́yà fọwọ́ rẹ̀ ti wáyà fàílẹ́m yẹ tẹ̀sí fábìlì ni fábìlì táà nìyí tí ọba lágbára kọ́kọ́ wọn rẹ̀ yí padà tí ọba lágbára kọ́kọ́ yí padà kọ́kọ́ wọn yí padà fàílẹ́m tẹ̀sí fábìlì

níta àmọ́ ṣe káyìn ló fi bẹ̀rẹ̀ nígbà ọba rí bàjẹ́ ọkọ̀ kó ìra rẹ̀ lẹ́yìn ìgbà náà ọwọ́ afẹnusọ pé àtúmọ̀sẹ̀lẹ̀ ìmọ̀ ọwọ́ lẹ́nu ọwọ́ àlọ́ agbára tó bá ní lórí ẹ̀ wà. gbogbo àwọn yẹn agbára yẹn lórí ìbàjẹ́ so ara láti dá dúró. ara wípé à ń ṣe ìbáàdà bàdàlíjà ìjọsìn fọlọ́n látara ó náà wà lára iyyaka na'budu wa iyyaka nasta'in èyí ọlọ́run nìkan ṣoṣo nílá máa ń sìn wọn nìkan ṣoṣo láàmú wà náà lọ́wọ́ ẹ̀. ẹlẹ́ẹ̀karùn-ún ìbàdà òun náà ní ìta pè ní ìbàdà tó màlìjà ìjọsìn fọlọ́run tó yẹ pé owó là máa ń ná sí ń dì í ìjọsìn fọlọ́n tó lówó nítorí inú mọ́sálásí nù lójoojúmọ́ lórí irun rẹ̀ wípé ìdí àṣà náà àbúrò gbogbo ojú fẹ́nà tá à ń sọ ìlọ́nà ọ̀dùnkún náà láì ní fi gàgán lẹ̀ zaka fẹ́ntọ́ bá jẹ́ ọ̀ràn yẹn lórí ẹ̀ kọyọ sàtọ̀ wà jẹ́ ọ̀ràn yẹn lórí rẹ̀ mọ́sílẹ̀ sádàkà lẹ̀ sàrà àwọn ẹlòmíì máa ń béèrè pẹ́ńṣẹ̀ pé kí ni nìṣọ́ọ̀bù zaka kí ni iye tí zaka wọ̀ ẹlòmíì ní lọ́dún yìí kọ́ yẹ kókò dúdú gbígbà. ṣùgbọ́n tó yẹ kọ́ rẹ́kọ̀gnáìtì ní pé òṣùwọ̀n iye tí zaka wọ̀ yẹn ìgbìlẹ̀ mínímọ̀m ìgbìlẹ̀ mínímọ̀m tó gbọ́dọ̀ tó kéré jù tó gbọ́dọ̀ ní kátó pé zaka ọ̀nà yẹn bí olórí ìtumọ̀ ẹ̀ tọ́ ọba nílé yẹn tọ́ ọba yọ ẹlẹ́sẹ̀ ni ọ gbogbo ọjọ́ tó fi yọ lọ́nà jẹ́lẹ́sẹ̀ kọ̀wá ní ìpín tọ́ ọba ní tó bẹ́ẹ̀ kó o lè yọ tàkà o lè yọ tàkà wọ́n yọ wà pàtó sí ìsọ̀rọ̀ yẹn tàkà tí ọmọ ọgbọ́n ti kó sádàkà ni ṣùgbọ́n bá ti kó one point seven million ní tàkà wọ̀ lọ́dún yìí lọ́dọ̀ àwọn tí wọ́n ti tó jẹ́ kó náà látàkì àjò náà ní bíu ìjọ́sí àwọn afọ alágbàáyé níkù lásìkò tá a wà ẹ̀bí táwọn mímọ̀ sọ ẹni wọn mọ sẹ́wọ̀n lápòjúwe kò mí ìgbé tó bá ní one million lọ́kọ́ mọ́ yọ̀ twenty five thousand fún bẹ́ẹ̀ tó o bá yọ ọyọ́ yọ wípé o ṣe sàrà lọ́gbẹ̀ẹ́ tó tó one point seven ní mínímọ̀mù nìsọ́ọ̀bù ẹ bá tó tó mínímọ̀n pé bílbà ló fi pé ló fi sítò lọ́wọ́ afẹ́ gbé bí three hundred thousand kan ní ìmọ̀ iṣẹ́ ń síbẹ̀ o látàkùn bóyá three hundred thousand ló pè tọ́ ọ bá yọ lọ́dọ̀ ọ̀sẹ̀ òtún láti ní ajẹ́ pé lọ́dọ̀ ẹni àkọ́kọ́ ọ̀lẹ́sẹ̀ lọ́dọ̀ ẹni ẹ̀kejì náà ọ̀lẹ́sẹ̀ ẹni àkọ́kọ́ kàtí mustahabu pé afẹ́bẹ́ ó fi gbalada ẹni kéjì kà fún wáyé bíbà fọ́nrán yẹn òtún mórí wọ́n yẹn. torí pé ìtẹ́yìn ẹni àkọ́kọ́ ń fá fún ipé fún ọ̀sọ̀ ipé ọ̀ràn ẹ̀jẹ̀ ní kọ́ ọyọ tàkà lórí one million sọ́ọ̀bù sọ́ọ̀ bá yọ ìdẹ́lẹ́kẹ̀lẹ́ ìtọ́ òfin afẹ́fẹ́ lẹ́kẹ̀ ní ń sára fún tó fi lọ sí pé ìtọ́jú ọra wọn nínú sẹ̀ríà òun náà ní pé ká fi ìtọ́pẹ́jù nu màálù ká máa yọ òkú sáà nínú àgbò which is forty nínú ràkúnmí which is five àwọn yẹn tá a bá tún wọ́n bí iye owó wọn háì ju iye tí a ń sí lára sílùmà lọ ńlọ́wọ́ súnmọ́ gold tò ní aṣọ pé gold yẹn ò ní ká wò ká mọ̀ wò silver àwọn tí a ń sọ pé wọ́n wo silver àwọn fẹ́ pé inú ló pé fún tálákà ní ọba yẹn fẹ́ wáyé ní hundred thousand two hundred thousand three hundred thousand three hundred thousand ẹgbẹ́ òun yẹn máa trẹ̀ so ṣùgbọ́n ìgbà èwo ló ní òní tí ó fi jẹ́ pé tí ọ̀bá yọ kàkà ó di ẹlẹ́sẹ̀ gbogbo ohun tí ń bẹ́ẹ̀ lọ àdíìsì yìí pé àti àyà kọ̀ọ̀rán yìí tó tó wá jẹ́mi náà ìyámọ̀ wọ́n máa gbé owó rẹ̀ wọ́n máa gbé gbóná wọ́n wá máa fi lọ lẹ́yìn wọ́n máa fi lọ lẹ́gbẹ̀ẹ́ so náà wà ní ẹtí ọba fi tí ọba ló fi sílfà so náà wà ní ẹtí ọmọ jẹyà yẹn nínú sàárì àtijọ́ ìlàlẹ̀ ìyámọ̀ ntọ́fà nìyẹn ìbẹ̀rù ọlọ́run lọ́fà táwọn afáàdọ̀ lọ́kọ́ rárá o ẹ̀jẹ̀ adúló lórí zahab so ńlọsọmọ ńlọjọra wọn ṣùgbọ́n tí ọba wa ní tó bá yẹ tó bá yọ zakat mẹ́ńdàlá ntẹ̀dáadáa ló dé ntẹ̀dáadáa gbà ló dé sàkẹ́ ìdówó dẹ́kù ètò máa ń fi àlùbáríkà tara owó ni ó sì máa ń ríyàn lórí ọrẹ níyàn lè fọrẹ ọwọ́ yẹn pé lórí ibi ọjọ́ kan lọ́dún yọ ọdún kan ó ní one million lọ twenty five thousand pé ló ń gbóyàn láti ẹ bá ti gbogbo ọrẹ tọ́ta láti january december káàtó tó twenty five thousand pé ní tó gbóyàn èsè èsè e, ọyọkọ church islam rẹ dáadáa ṣùgbọ́n nínú sàkà sàkà yóò ju twenty five thousand lọ sàkà yẹn wá sí rẹ lórí ikú òlè máa láwọ́ ni so tó bá jẹ́ pé owó rẹ ò tó ní sọ́ọ̀bù náà tó bá yọ sàkà àtò ẹ̀ náà so kò sí ìwọ̀n bẹ́ẹ̀ tó fi gbalaja ẹ bá ti jẹ pé sílvà ló fi títì ẹ o ti mórí bọ lọ́dọ̀ tiẹ̀ náà kọlọ ń kọmọ fọ àwọn ṣe kọmọ ṣe ọ̀rọ̀ fún wa. zaka àti sadaka yìí nínú ìbàdá tó ń máa níyà so lára ìbàdá tá a máa fowó ṣe ni bẹ́ẹ̀ náà ni anadura alẹ nàfàfà kó o sì lè rí lórí wípé ó sì náwó báyìí òfìyàwó rẹ̀ tó wá sí lè bímọ màálù lọ pa tọ́ka fáwọn yìí àkẹ́kọ̀ọ́ máa ti bẹ́ẹ̀ o lẹ́gbẹ́ sọ̀rọ̀ náà àdìsá nílò sọ̀rọ̀ lọ àdìsá náà fi ń nàní nàdìrà láyé àti ìfẹ́ ìwọ̀ ń nà wọn yóò sáfà bí ìrìnà ìgbà kẹ́ ìlérí tó ọba ní fọ́nà nìkan ni ó mú orí wá bá o sọ̀rọ̀ náà àdìsá yẹn ni báwo pé pàtó lérí fọ́nà nǹkan ọ̀pọ̀ àmọ́lù kan àbọ̀ gbà rẹ̀ mẹ́ta lọ́nà tó wá sí fún ọmọ

wọ́n lọ́fà pàtó aláàájú ìdìbẹ̀rù ká máa ṣe ìnáwó lórí ojú pẹ̀lú dáadáa ara ìbàdá àtùmọ̀lìyà ní ara ìjà kàná àbúrútọ́ nǹkan àmì fàtí rẹ̀ ìrè ọlọ́run nìkan ṣoṣo ní màá sìn ìtọ́ba yọjú mọ́sálásí ọ̀nàwó sí ìtọ́ba yọjú nínú ọmọ ọ̀rọ̀ ọmọ òrukàn ọ̀nàwó sí òpó òfun wọn lówó ẹ̀ńtọ́lẹ́nu àwùjọ tó gbé bùkátà wà bá ọ ọ̀nàwó sí i ara iyyaka na'budu wa iyyaka nasta'in ad-da'watu al-islamiyya ìgbègbè sójú ọ̀nà ọ̀sọ̀rọ̀ kọ́ náwó sí instrumenti wọ́n ní ìdí náwó sí mọ́tò ni wọ́n ní ìdí náwó sí ìdí wọ́n jẹ tí wọ́n mú iná ní ìdí tí wọ́n fi kọ́ náwó sí ara ànáfàkàtà aláwọ̀dé ìdìbẹ̀rẹ̀ ara ìyá kan náà nínú rẹ̀ nínú sọ́ra tìfájà àtọ̀nká ìbéèrè ọlọ́run nìkan ní ìmọ̀ ọ̀sìn ogun bá lówó lọ́nà ojúkan náà dáadáa tiẹ̀ náà ní màá náà bẹ́ẹ̀ náà ni ànáfàkàtọ̀ alẹ́ ìkúsọ̀rà fámìlì rẹ̀ nù jẹ́ tọ́lọ̀ ń kó tí ọ̀ níyàwó lọ́mọ gbogbo owó tó bá ná lé lórí ìwọ́tọ̀ jẹ́ mú ní òdòdó lára ìbáàdà náà ni gbogbo ẹ̀ náà lọ́wọ́ ìgbàlára ọmọ tó wá fún ọ láwò má ti lú o tí ó tó wá máa fi gbogbo owó tó ń lọ á máa gbogbo ara ọmọ tó mọ́ tó wá nípò tó lọ sí tù kí lọ náà lára rẹ̀ ìbára tó fẹ́ ní tó o ṣe bá dà fún ọ ilé ẹ̀fọ́ tó ń bọ̀ wá jọ pé àmọ́ máa ṣe wúwẹ̀ mọ́ tẹ́sí ní àyè pé àwòkọ́ mi dé ọmọ ti máa rí kọ́ ó ti tán nínú ìbádà ara ìbádà rẹ̀ ní ẹ̀fọ́ mẹ́ ó sì wá ìbò ti ṣe ìbádà mi ẹnu kọ́ lọ́ra pé àbí ọ̀bùrọ̀kẹ́ ọ̀bùrọ̀kẹ́ èdè òní ẹgbẹ́ bá jù ìbádà rẹ̀ tó fi lékún sí ni ẹlòmíì owó ni ó fi rí àt lórí ọmọ oúnjẹ tó a ìbádà rẹ̀ ni àbádà tó ń ṣe lára wọn ni gbọ́dọ̀ méje ó ti jọ méje nígbàjẹ́ wà ti ògbóró nǹkan yẹn tí lọ́fẹ́ kọ́ máa tó ń dàgbà pa ó tún lọ wá ní lọ́rùn gbọ́mọ̀ sí bẹ́ẹ̀ àbí ìwọ̀n àbá ìbáwí òní wo tó dànù àtàsìkò tó wà àtàìlówólọ rẹ ọwá karamọ kan lójú ara ìbádà ìbádà ni ìnáwó lórí fámìlì ẹgbẹ́ ọ̀sọ́lọ́lá àlùsọ́lá oníyàn ọmọ balada lórí ìnáwó lórí fámìlì ẹ̀ tí ẹ mọ́ òkèlè ẹyọ kan tí ẹ máa ń ti bọ fámìlì ẹ̀ lẹ́nu ó nù ọmọ balada lórí ẹ̀ bọ́bá ti òkèlè ẹyọ kan lórí tí òkè méjì tí òkè mẹ́ta ládàá ẹ̀ dìgbò wọ́n lè akọ́ọ̀lù bẹ́ẹ̀ náà làwọn alákùnmọ́ sọ́lọ́ ní kọ́ máa da mọ̀lẹ́bí pọ̀ ìnáwó tó bá ń náà lé wọn lórí lára ìbáàdà ni bẹ́ẹ̀ náà ni àlùmọ̀kàlì náà mẹ́rin mùsùlùmí àti bùkátà tó ń bẹ fún àwọn mùsùlùmí bẹ́ẹ̀ náà ni owó tó bá ń ná lórí dáwà ìsìlámíyà alàlámúrò ìlú màálù náà ní àlùmọ̀kà lórí gbogbo pípa yẹn láti kíkọ́ máa ṣe dáadáa àti kí wọ́n máa ṣàìdá ìtọ́ ọba fi ń rọ̀ wọ́n lọ́rọ̀ lórí ṣíṣe dáadáa yẹn ara ìbáda yẹn kẹ̀sì mọ́sálásí kó ní kọmọ gbọ́ àwọn ọmọ kéékèèké wa ara ìbáda yẹn kẹwàá fún ìjìtọ́ dákẹ́ gbé sẹ́gbẹ́ kan mẹ́ ọ̀yẹ́ pé ń bọ̀ bá wọn mọ́sálásí gbogbo ẹ bá ń gbé yóò kọ́ mọ́mí tútù náà ọba ti lọ yóò tó mọ́mí tútù tó tó lọ ara ìbáda yẹn fífàánù wà mẹ́ tọ́mọ́rọ̀ kínú ọdún inú rẹ̀ ọmọ ìlú pé mọ́sáàtì báyìí wọ́n lọ dájú mọ́sáàtì báyìí lẹ́yìn á lọ ọmọ tó sì mọ̀ nìkan ibi tó bá dáa tó bá fún àyè tó kù yọmọ sẹ́yìn. ara ìbáàdà là ń ti kọ́lọ̀ lórí àwọn ọ̀sán wọn. so bẹ́ẹ̀ náà ni tó bá jẹ́ nǹkan ìbàjẹ́ kọ́ náwó lórí gbóò ni wọ́n ti gbìnà sí ara ìbáàdà ni fún ọlọ́ọ̀bà àdìjọ́lá sultan pé ìjà kaná àbúrò ìjà kaná sẹ́yìn ìrẹ́ ọlọ́run nìkan ṣoṣo ni láàmà sìn wọ́n nìkan ṣoṣo láàmà wáyà lọ́wọ́ ẹ̀. ìbádẹ́lẹ̀ karùn-ún la parí yẹn tàbí ní ìbàdá súnmọ́ ìyá ìsìlọ̀ tó ń jẹ́ ti ìnáwó. ìtọ́wá parí ẹ̀ òun náà ní pé tàbí ní ìbàdá súnmọ́ ìyá ìbáàdà yìí tó jẹ́ ara ìbára ẹni lòpọ̀ ìbára ẹni ṣepọ̀ ìbára ẹni ṣepọ̀ ìpìlẹ̀ rẹ̀ ni pé òfurì bí wọn mùsùlùmí ṣe ń ṣe náà lẹ́nu mí ṣe kásàjà mọ́ra ẹni kásòṣèlú kábàárẹ̀ ẹni gbé pọ̀ kádàmọ̀lẹ́bí pọ̀ bí wọn ṣe ń ṣe náà lẹ́nu mí ṣe dé ìlú ṣùgbọ́n tí wọ́n bá ti wá ní àníyàn yìí pé ọlọ́run ló pàṣẹ rẹ̀ ọlọ́run ló fẹ́ fi ṣe gbogbo òfìfẹ́ kọ̀ọ̀kan lórí ẹ̀ yóò wá di ìbáàdà kan yóò wá di ara ìjà kaná àbúdù wá ìjà kaná sẹ́yìn èrè ọlọ́run nìkan ṣoṣo láàmú sin ìwọ nìkan ṣoṣo láàmú wàràn lọ́wọ́ ẹ̀. nínú ẹ̀ náà ni òdodo tí wọ́n bá ń ṣe níbi ìbára ẹni lòpọ̀ pẹ̀lú àwọn èèyàn interaction nípa contract tẹ́bájọ́ ń ṣe àbí nǹkan míì náà kọjá pọ̀ jẹ́ olódodo ń bẹ̀ ẹlòmí ọmọ yìí pé òdodo tó ń bá ń ṣe nípa iṣẹ́ okùnfà ọ̀rọ̀ ló ń ti ń kó jọ àwọn èèyàn kónú àwọn tó bá parọ́ fún lónìí tó parọ́ fún lánàá tó parọ́ fún jẹ́ta táwọn náà wà fún wọn àtúbọ̀ ó gbìyànjú àbọ̀ kò ṣeé ṣe ṣùgbọ́n tí a ń tẹ́ ẹjọ́ sọ ó ṣe yékéyéké ó tún sọ òdodo níbi kọ́ńtẹ́ǹtì ẹ̀ inú wọn dùn ní a bá tún ní gbà mí wọ́n wà bá ọ ní a bá tún rí èèyàn ó sì bọ̀ polówó fún un. ajaja tí a bá tẹ̀ wá lọ ọjọ́ ẹlòmíì tó ń jẹ ìgbà wọn ah, ẹjọ́ rẹ̀ kọ́ mo ti ní kọ́sọ́mà tèmi tẹ́lẹ̀ tí mo máa ń gbé tẹ́ fún àwọn ẹ̀kùn jẹ́ mẹ́ta ọ̀ tẹ́láfí àlẹ́wà èyí mẹ́yí àgbàmọ́tò rọ́gbẹ̀ nìkan sísọ òdodo yẹn àǹfààní ni fún yàn ọrọ̀ ajé ni fún yàn gbogbo àti yàn bá bẹ láyé yóò jẹ́ káwọn ọmọ wá yàn sí níta àti mọ́ fi ń lówó lọ́nà ní mgbe bá ti wá lódodo pẹ̀lú ẹ̀ ni wọ́n dùn nítorí ọba gbé kalẹ̀ ìwọ mùsùlùmí dúró dáadáa dúró dáadáa kò sí yékéyé kọ ọbẹ̀ bọ́ lórí ẹ̀ jẹ okùnfà orí tó fún ọ yóò jẹ okùnfà ọrọ̀ ajé fún ọ. ìbára ìgbà wo ní ọmọ jẹ́ ìbádà nígbà tó bá ti dà ní ẹ̀pẹ́ ọlọ́run ló ń ṣe ń tó o ti tẹ̀lé òfin ọlọ́run bẹ̀ tó o tẹ̀lé ìfẹ́ pé gbogbo rí orí ni àdáwòlẹ̀ àmọ́ náà wà fọkàn kan ọ lé lórí bí ẹni fọkàn kan lé lórí wọ́n gbé nǹkan fún ọ báwọn gbé pamọ́ oṣù gbé pamọ́ wọ́n sì ní ìdí oṣù fún nǹkan fún ọ wọ́n fowó sí ọlọ́dọ̀ oṣù tọ́jú ẹ̀ pamọ́ ọ̀nà ń bẹ̀ wọ́n sì ní ìdí nǹkan wọn oṣù fàlẹ́ wọn lọ́wọ́ inú wọn máa dùn ní inú wọn máa dùn ní. wọ́n tẹ̀lé nílẹ̀ wà dáadáa jẹ́ nǹkan mi bá iná ni wọ́n ma ẹ̀trọ́t ni wọ́n mọ̀ gbé nǹkan lọ́dọ̀ ni wọ́n bá wọn ti bá ọmọ bá wọn kàwọ́ sí ní pẹ̀lú kò ní ti jàmbá ara ìbáàdà ní fọ́tọ̀ ọ̀bà àlèkè ọ̀la ti dáadáa tó bí ẹni méjèèjì tó bá ti dàníyàn dáadáa pẹ̀lú ẹ̀ mọ̀lẹ́bí pọ̀ pé àdéhùn jihadu fi jagun ọ̀nà ọ̀dọ́lọ́run láti kọjú àwọn tí wọ́n yẹ ṣe mùsùlùmí àbáwọn mùnàfíìsì wọ́n mọ́ fi gbalẹ̀ mọ́ mùsùlùmí lọ́wọ́ mímọ́ tọrẹ fáwọn èèyàn tó bá ní ọkọ̀ òdodo pẹ̀lú ẹ̀ ara ìjì àkànná àbùdù ni ilé ọlọ́run láàmú ẹ̀sìn ara ẹ̀ lọ́wọ́ ìdájọ́ ṣíṣe ọjọ́ adájọ́ ó sì ọ̀tẹ̀lẹ́fẹ̀ẹ́ nú òdodo òdodo kó tó gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ àbí wọ́n tó jẹ́ lọ́yà nínú interactions rẹ̀ ọ̀ntọ́ ìwọ tọ́lọ́run tó òfin tọ́lọ́run ó sì wọ́n gbé aláàjì láti bẹ ọ̀fẹ́ jẹ́ haram ara ìsinlọ́run bá yìí ṣọlá ó náà nìyẹn ara iyyaka na'budu tọ́ǹkà nínú suratul Fatiha ó náà ni ọwà ẹ̀rí jíjẹ́ ní kọ́ọ̀tù àbí ilé náà ni ṣe nǹkan ìṣojú ẹ̀ áà ah, abala ìdókojú òbí lélẹ́yìí o ètò kọ́rọ̀ ìmọ̀ nípa ẹ̀ ojú ṣe ìbáàdà lọ nìyẹn àìjí òtójú ní o mọ́kàn tọ́ ní o ìmọ̀ bó tọ́ ní o àwùjí ìjí ìnimorí lọ́ọ̀kan o èèyàn rí pàtó fíìsì gangan wọ́n fi mọ̀ ẹ́ pé ìwọ òsínú ẹni sọ pé lápẹ́jẹ́ báyìí ni ọkàn rí àwùjọ ìjìlọ kan pépó èèyàn nílò ìgbọ́n ọmọta nílò. bẹ́ẹ̀ náà ni ìṣèjọba ara ìyáka náàbùdù ní gbọba tí tẹ̀lùfin tọ́lọ́run lórí ẹ̀ tó sì dá ní àtúkò súnmọ́lọ́run àti òṣèlú déédé tí ọ̀la bó ṣe ná tọ́rùn ẹ̀sán ẹ̀sán lọ́dọ̀ ọlọ́run mímọ́ ti dáadáa sí aládùúgbò ò ti ẹ̀mọ̀ náà ló ti bẹ̀rẹ̀ àwọn aládùúgbò ó ní wọ̀ àti máa ń tó àwọn wá kiri ní aládùúgbò. èyí tẹ alábàgbé alábàṣepọ̀ o ti bọ́ sí tuma jáwé ní ìjìlá bá wa ẹ wá jọ pé pọ̀ ni ẹjọ́ kọ́lé ti ayé ni ẹjọ́ jẹ́ fámìlì ni iṣẹ́ ẹjọ́ ń lò ìpìlẹ̀ fámìlì ni iṣẹ́ lọ́pàá yé pọ̀ ni kódà ìrìn lọ́pàá yé pọ̀ ìrìn ọ̀wọ́ ọ̀pọ̀ ẹjọ́ rìn ẹjọ́ wa mọ́tò àsìkò tẹ́ ẹjọ́ jọ wà pọ̀ ó ní ìwọ̀ lórí rẹ̀ ọ̀gbọ̀dọ̀ ní lára jáwé ló náà èrúgbà ẹ̀sọ́ nígbà tí mo gbé jáàmù ní aládùúgbò fún àwọn ìgbà tí ìgbà nígbà tí ìgbà gbé mùsùlùmí náà conscious nípa ẹ̀sìn rẹ̀ ọgbọ́n gbogbo àwọn èèyàn yìí wọ́n ní ìwọ̀ lórí òun ṣíṣe dáadáa tí wọ́n tọ́ bá ń ṣe dáadáa tí wọ́n ara ìdí àṣà náà gbùdù náà rẹ̀ èdè ọlọ́ọ̀nì kan ìlànà rẹ̀ tí wọ́n máa sọ̀rọ̀ rẹ̀ láìda òun fíà rẹ̀ torí mùsùlùmí ni ọ́ tí wọ́n máa fi ẹ̀ ẹ̀ wọ́n máa tàyẹ̀ rẹ̀ sí aṣọ ìsìláàmù lómi ń sọ́ra á ti ń bí àwọn nǹkan mí ráìtì rẹ̀ mí ọkọ̀ gbó rẹ̀ tí wọ́n má gbọ́yé aláàgbà ara ìbáadà ni ara kò ń sin lọ́nà ara ìdí na náà ń rìn lọ́wọ́ títí dáadáa sọmọ tálákà ọmọ ojú ọ̀nà ìyẹn pé bẹ́ẹ̀ náà sì ní tọ́jẹ́ ẹrú inú ọmọ àdúgbò adámọ̀ ṣíṣe dáadáa táwọn dábà àwọn nǹkan ọ̀sìn àwọn nǹkan ọ̀sìn yẹn kọ́ ọmọ sí dáadáa sí wọn ara ìbáadà ara ìdí àtà náà bù náà ni táwọn onímọ̀ bá fẹ́ sọ̀rọ̀ wọ́n ní lásìkò tí ó ṣe ìdènà ọ̀rọ̀ ọ̀rọ̀ sí ọ̀la àní tí ń ṣèjọba láyé àdàbà fúnfún ọ̀sọ̀kalẹ̀ láti sọ́mọ̀ tó wá gbé ọmọ ajé ńlẹ̀lẹ̀ ẹ̀ lọ́pàá nítorí déédéé ọmọ ọrùn ẹbí ọ̀la rẹ̀. Dáadáa ta bá ń ṣe táwọn dábà yóò mọ̀ tó ní lápá lórí àwọn náà tí ó fi mọ̀ pé ilé gidi ló ń wáyé ilé mùsùlùmí ló ń wáyé. Ọlọ́run tó ti mọ ìtọ́lọ́pàá ìgbẹ́ láti àwọn náà ṣe lórí gbèsè. Àníbi ọ̀sán lọ́la àyọ̀ pé pé ọlọ́run bá ti di ṣe dáadáa lọ́rùn ẹ̀yàn lórí gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe kódà kí ẹ máa dábàá tẹ́ bá fẹ́ bí àníbi sọ́sọ́ àpáwá láti pé kó o jẹ́ kí ọ̀bẹ tó bá fẹ́ bí ju ọlọ́run lọ́rùn ọ̀fọ́ à kó o jẹ́ kí ọ̀bẹ tó bá fẹ́ bí ju kó o jẹ́ mú dáadáa sódà tí o lè ṣe ewu lẹ́ẹ̀kan kò ní jẹ́ pé ọmọ mi yàn yóò ti máa sọ́fà kò ní kí ìgbìyànjú títí ẹ̀ lù ń bó ń bó wa. gbogbo tó bá jẹ mọ́yí pé mọ̀àmọ́ láti ta wí yìí pátápátá ìpìlẹ̀ rẹ̀ ni pé sọ bá ti lè tẹ̀lé òfin ọlọ́run tó sì láyìn dáadáa pẹ̀lú ẹ̀ tó fi di ìbádà fún ọ torí ẹ̀dá títí wa ń sọ yìí muslim títí òjíṣẹ́ ọlọ́sọ̀rọ̀lọ́ àlèwòsàn sọ pé wà fi bóde ahadikum sadaqa tí súnmọ́ bẹ́ẹ̀ súnmọ́ ìyàwó yín sadaqa ni ẹ gbalada ń bẹ̀ kọ́ọ̀lù ya Rasulullah àwọn sàbí kan wá sọ̀rọ̀ pé òjíṣẹ́ ọlọ́run ayé àtìyà ahaduna ayé àti ahaduna shahwatahu wa yakunu lahu fi sọmójú mi bẹ́ẹ̀ kọjá pé ìdí ń dùn mọ́ yẹn lẹ́nu kéèyàn ó ṣe ìdí ń dùn mọ́ yẹn lẹ́nu yẹn bí kí Islam kẹ sọ pé káṣí kálukú náà ń tẹ́ ṣe omi mímu ni oúnjẹ jíjẹ ni kálukú náà nílẹ̀ máa Islam kódà bí Islam bá ní a máa jẹ ọ̀ràn dénú kálukú àmà jẹ ní ọgbẹ dáàbò ẹjọ ní ìdí oúnjẹ ní ìyá ibi ń pa wọn. bẹ́ẹ̀ náà ni tuntun mọ́bẹ̀ àwọn tàbí wàá sọ pé ṣé ìdí ń wù yẹn ti tíyàn a máa ti yóò tún máa gbalá dábẹ̀ òṣìṣẹ́lọ́ sọ́sọ́ wa sọ pé ara ayétun láwùwà tó a fi haram àtàánà alẹ́ ìdí àwùjọ kí lọ fẹ́ sọ tó wá jẹ́ tó di haramu níbi tó lọ ń kọ́ tí ò ní gbẹ̀sẹ̀ tó wá tó yọ gbẹ̀sẹ̀ ti haram ajẹ́ tó yọ máa dá níbi nǹkan jẹ́ halali fàkàdálì ìdáwọ̀ tó àfẹlẹ̀ halali káà ń làwọ̀jọ́ so tí túmọ̀ sí pé àwọn kan wọ̀nyí di pé ẹlòmí ò pé nǹkan ayé nìyẹn nǹkan ayé rárá o kò sí nǹkan lóye ìlànà gbogbo ẹ̀ kàlìkì mọ̀ mọ̀ ọwọ́ adé great so ìbàdá tún ní ìkẹ̀kọ̀ ọ̀dí yà wá tàbí ọkàn ìbàdá tún kọ̀lùbí yà wá ọkàn ní í ìbàdá tún bàdà ní direct lábí ń ṣe bí irun kíkí lẹ́yìn náà ni ìbàdá tún màlíyà wà tó gbé owó lànà sí tó tó wá kan ìbàdá tún tààmù nìyà tó ṣe gbé látara àgbáyé nílò pọ̀ ká ní ẹ̀bá ti lè dáa káàkiri lókè ọlọ́run àmọ̀ ìgbàlá dára sáré. Tàbá tó mo sọ síwájú pé àwọn ìbáàdà kan ń bẹ rẹpẹtẹ tó pé ó kó oríṣiríṣi sínú o nínú ẹ̀ náà nìrún tá a ti má gbogbo ẹ̀ wá pé jẹ́ pé àǹfààrà ṣe gbólóhùn táwọn òbí náà wà ń bẹ làkùdíyà náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà sì ni èyí tó jẹ́ kọ̀lìbíyà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nípa kálí ìbẹ̀rù ọlọ́run èyí tó so àníyàn jẹ́ tó ṣe pàtàkì ní gbogbo ìbàdá sí i àtúnbọ̀ wa sọ̀rọ̀ lórí ẹ̀ insha ta'ala gbogbo agbègbè ìtẹ̀mí náà ni gbogbo mẹ́fẹ́ fàtà àti tọ́ka sí gbogbo agbègbè ìtẹ̀mí pátápátá ni mẹ́fẹ́ fàtà àti tọ́ka sí yẹn fẹ́ẹ́ pé ìsìlámù kárí rẹ̀ lọ́lọ́wọ́ bá lè gbéra sọ pé máa farratna fil kitabi min shay'in kò sí ìgbẹ́kẹta àti láti ètò nínú ìṣẹ́ra ọlọ́run tá a mú òfin wá ń báyìí nínú Al-Qur'an ọlọ́run tuntun sọ ìgbà al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islamu dinan lọ́jọ́ tòní lọ́jọ́ àràfà sani sọ̀tàlám sọ̀tàyìn ọlọ́ni al-yawma akmaltu lakum dinakum lọ́jọ́ tòní mo ti parí ẹ̀sìn yín fún yín gbogbo agbègbè sẹ́ni gbogbo ọ̀nà tí ẹ̀ ń bá sẹ́ni pátápátá kò ṣe ń kí Islam ọ̀tọ́ọ̀tì tó fi òfin lélẹ̀ lórí ẹ̀ tí ẹ̀ bá ti yí inú rẹ̀ inú rẹ̀ ọmọ dùn ìṣe ayé rẹ̀ ọmọ tó ó sì gbọ́ ọ̀tọ́nà pẹ̀lú dáadáa. ìmí yóò fojú abẹ́ ń kó pa ẹ̀ ìmí yóò fi ìlànà lẹ̀ principle general principles obìnrin lẹ̀ ń pa ẹ̀ tẹ́gbẹ́ta bá jùlọ mọ́ àní sọ̀rọ̀ láíláí gbogbo àwọn ìbádà yìí bá a ṣe kà sílẹ̀ yìí ó ní ìlapa lórí individuals ó ní ìlapa lórí àwùjọ ó ní ìlapa lórí àlùmọ̀ọ́sẹ̀ ọlọ́run kódà ó ní ìlapa lórí ẹtí ìtì àlùmọ̀ọ́sẹ̀ ọlọ́run tí mùsùlùmí kan tí ó máa tẹ̀pẹ̀lẹ́ mọ́tọ́ ọlọ́run lórí gbogbo àwọn nǹkan wọ̀nyí táwọn èèyàn ní gbádùn rẹ̀ wọ́n gbádùn rẹ̀ wọ́n máa fẹ́ràn rẹ̀ kódà ẹ̀rọ bí wọ́n máa gbá ah, gbòòlẹ̀ ń ṣe sẹ́sìn kì í ẹ̀yìn dáa ju ẹlòmíì lè torí ẹ̀kọ́ gba islam látara ìwà islam téèyàn wù pẹ̀lú ilé láti parí agbọ́nrin ẹlẹ́ẹ̀kẹfà tá a pè ní kí ni ìtumọ̀ àlẹ́ ìbáàdà tó ń bẹ́ẹ̀ bí gbólóhùn náà bá dìgbà sọ pé ìdí àáká náà búlù ìrẹ́ ọlọ́run nìkan láàmú sí i. àwọn tí agbọ́nrin ẹlẹ́ẹ̀keje lórí ọ̀rọ̀ tá ìdí àáká náà búlù ìdí àáká náà sẹ́yìn ona ni wípé alìbádàtù awwal amúrí ìlàhí fi tẹ̀lifíìrì ayatul Qur'an al-Karim tàbá ní káwọ Qur'an kama kàbọ̀ láti fàátíà délẹ̀ Baqara kama kàbọ̀ àkọ́kọ́ àtẹ́tọ́lọ́ tó bẹ́ẹ̀ yí èèyàn ẹ máa ṣe nǹkan báyìí ìbádàtù ní kama ṣe ìyẹn wà nínú Suratul Baqara ayat surat al-Baqarah ayat twenty one àkọ́kọ́ òfin ẹ̀yin ẹ̀yin ẹ̀ máa ti ń dábàá yìí tó wà ní Qur'an ní bí ọlọ́run ti tó kalẹ̀ orí ìbàdà yìí ọlọ́ọ̀bá àlìkẹ́ láti rí pé yá àyù ànàṣọ ìbúdó rọ́bà fún lẹ́bí kàlákà fún wa lẹ́bí nàmí nǹkan الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون قل يا أيها الناس يوم الدنيا اعبدوا ربكم أما سيبصدوني olùtọ́jú yín àti ní rọ́ọ̀bù tábà jẹ́ nínú Quran olùtọ́jú olùrè ní ká máa túmọ̀ ẹ̀ ní ó reflect ní tọ́nà ọba àlejò ọ̀la rẹ̀ mọ́tọ́ wá ní olúwa yín ẹni tó ní gbogbo yín rọ́ọ̀bù náà túmọ̀ sí sọ́ọ́fíìbù nínú èdè lábáwá gbogbo ẹni tó ní nǹkan rọ́ọ̀bù dáa ẹni tó nílé ṣùgbọ́n nínú Quran tàbá wò látòkè délẹ̀ ìtumọ̀ ẹni pé ẹni tí ń tọ́jú yín tó yẹ pé láti di gbé fún yín. ya ayu anna ọlọ́run ló pe ẹ̀yin ọmọ ẹ̀dẹ́ ènìyàn fọ́rọ́gbòdú rọ́bà fún ẹ máa ẹ máa sin ẹ tó lè kó ní tọ́jú yín. nílé ayé ìgan ẹ ń bá náwó síyàn tí ń tọ́jú èèyàn sílé ayé là ń sọ wọn tí ń fúnyàn lówó tí ń fúnyàn ló ń jẹ tí ń dá sọ fúnyàn téèyàn ọmọ jẹ́ pé kọ́mọ dáhùn rẹ̀ kọ́mọ ti àwọn tẹ́kàn sìn kílé ayé ìyẹn kí sì tó ní rọ́bù èèyàn òun gangan kọ́ ni ọ̀tọ́ dáyàn ní ti ìtọ́jú yẹn. bó wà lẹ́yìn tó ti kúrò lọ́dà yín gbogbo ètè ń pa tẹ́ ẹ fi ń gbádùn táwọn yẹn kan ṣe òní pèsè ẹ̀ fún yín òní ti ń pèsè yẹn yá àyíwá náà sùn ẹ̀yàn ọmọ ìdí rọ́bà fún ẹ máa sin olùtọ́jú ní olùrè yìí alẹ́bí kálákà fún tó ti kó nǹkan náà lọ́dá yín wàlẹ́bí ìdàmì nǹkan bíbí fún tó jẹ́ kó náà ló sì dá wọn tó ṣáájú yín làálàkùn tàkàtù kẹlẹ́bà bẹ̀rù ọlọ́run kẹ́ sọ́ra fún náà. àtẹ̀jẹ́ ọlọ́run bá yìí fífi ń lẹ́tọ̀ọ́ sí ìbáàdà òun náà ní òrùbí ìyá rẹ̀ ìtọ́jú ti dídá àti ìtọ́jú tó ń ṣe fún ọmọ ẹ̀dẹ́ yàn ló fi jẹ́ kò ní yẹsẹ̀ kò ní ìbàdà orí ẹ̀rọ sọ méjèèjì pọ̀ pé rọ́gbòdò rọ́bà fún ẹ máa sin ẹ tó lè kó ní rè ń tọ́jú yín alẹ́dí ìjà àlàlà fún mọ̀lá àrùdọ̀ fìrà àṣà ẹ tó ṣe kó náà ló ṣe ilẹ̀ fún yín tó dà ẹgẹ́ bí ìdùnnú àwọn sáyẹ̀sì wọ́n ní ilẹ̀ dàbí bọ́ọ̀lù irú bọ́ọ̀lù awonù tí ẹ̀kọ́ dé sí lórí tó sì ń sùn bẹ́ẹ̀ sí ẹgbọ́dọ̀ tó bìjà náà. bọ́ọ̀lù ńlá bọ́ọ̀lù tiwa bí ẹ̀ bá dúró lé lórí lọ́wọ́ pẹ́ yóò ṣubú yóò ṣubú ní ìsìn bọ́ọ̀lù ti àrùn bọ́ọ̀lù ńlá gbọ́lọ́ tó ṣe é gbé tó ṣe é kọ́lé sí lórí tó ṣe é rìn tó ṣe é dáko. Allah akbar. Alladhi ja'ala lakumul arda firasha. Olùtọ́jú yín ẹni tó ṣe é gbé kó o tó délé ayé o tó mọ̀ fún ọ̀lọ́ ń déyàn ló ti ṣe ilẹ̀ ní ìṣesí bẹ́ẹ̀ ọ̀tẹ̀ ilẹ̀ fẹ̀rẹ̀sẹ̀ bí ibùsùn fún yín. wà sàmà àbínà a ọlọ́run wá sí sánmà bíi dẹ́sìn ní mímọ kalẹ̀ tí ọ̀já bọ́ lé wa lórí àyè ní ọlọ́run sọ pé ṣé sánmà ṣé bá àládá sánmà láì ṣe pé ojú yín rí òkú kan bẹ̀rẹ̀ ààyè ní ọlọ́wọ́ sọ pé náà láàyè ní kò sàmà wá tó wọlá tó ń tọ́ zùlà ọlọ́run ló fi àtẹ́ rẹ̀ ló fi mú sánmà àti ilẹ̀ tí ò jọ yẹ́gẹ̀rẹ̀ tó bá yẹ́gẹ̀rẹ̀ òmúdé wà á ń dára nínú sàmà ìmọ̀ a ọlọ́run náà lọ sọ omi kalẹ̀ láti bí ẹ̀dùn sàmà mọ́bùnì ń bẹ sánmà lọ́lọ́mọ́ ọlọ́run ló kùrán sàmọ́ tó jẹ́ ìṣújò náà ó náà ń bẹ ẹlòmí sàmọ́ sàmọ́ sàmọ́ ní sàmọ́ tó gbé ẹ̀kọ́ wá sàmọ́ àbínà á ọlọ́run ló ti sàmọ́ ní mímọ́ kalẹ̀ fún yín tẹ wà lábẹ́ wà á ń zàlá mínà sàmọ́ ìmọ̀ á ọlọ́run náà ló tún sọ omi kalẹ̀ láti bí ẹ̀ṣújò fa akarajà bìbí mìíràn sàmọ́ ọ̀sìn ìrìsọ̀rọ̀ ọlọ́run wá fàyọ látara òjò náà ní oríṣiríṣi èso tó lè bá jẹ́ ìjẹ ìmú fún èèyàn bẹ̀ dé nìyàn tó ti bá rọ̀ títù ọba sí ogun gbé bọ̀nù ẹ̀wẹ̀ náà jẹ́ lọ ní ìsìn láti kòkòrò kí yé àánú ọlọ́run nígbà mí àlọ́run dákun wọ́n ti wá lẹ́nu sí pé ń bọ̀ bá káàánú rẹ̀ kù látò mọ́ ìjìrẹ́ ọ̀ ọlọ́run mọ́ ti á tó ń bọ̀ bá káàánú rẹ̀ kù látò mọ́ ìjìrẹ́ ọ̀ àmọ́yẹ ọlọ́run tó tọ́ àmọ́yẹ ọlọ́run ọmọ kọ̀dárùlá àtàkọ̀dìrì àbọ̀ ojútú fọ́lọ́run gbogbo kòrónà kòrónà yìí ẹ̀dẹ́júmọ́lé ẹ̀dẹ́júmọ́lé tí ọba tí ń tá ní rárá kò sí ìjọba tí ó pàṣẹ pé ẹ̀dẹ́júmọ́lé kò séde tó náà mọ̀ ìgbé ẹ̀dẹ́júmọ́lé yín ẹ̀lérí nǹkan kòrónà ọmọ ọmọ tẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ ṣùgbọ́n gbàtà jẹ́ẹ̀jẹ́ẹ̀jẹ́ẹ̀jẹ́ àwọn ìgbé à ilé ìfẹ́ nira àkójọba ẹkú alẹ́kùnjẹ́ ìdí díẹ̀ ilé ilé o ńgbà ló ń jẹ́ ńlé ni o ta ní ìdánwò mú ni o tọ́wọ́ jẹ́ tó kòrónà fẹ́ pa ìyẹn wá mílíọ̀nù tọ́wọ́ pé wọ́n jáde o téèyàn tún mílíọ̀nù kú lójoojúmọ́ lórí ẹ̀jáde kí á jẹ́ àwọn pé ah ẹwò rí ọlọ́run ẹwò tí kálukú gbé kalé gbé kalé gbé kalé gbé kalé tí kálukú ra ó lè ó lè nira fẹ́tọ̀ sílẹ̀ láti jẹ ṣùgbọ́n yóò fi nǹkan sẹ́ẹ̀ náà láti jọ aró ti bẹ̀rẹ̀ náà ẹgbẹ́ ń sáwọn èèyàn títí jẹ́ ní ìbí lọ́mọ̀ kan wọn wọ́n ti kúlẹ̀ kò sépò ìbí títì ẹ bá dúró pé ìbí títì ogun gbé wọn nù ìyẹn kárí ilé kárí okó dérùn ọlọ́mọdé àrí ọlọ́mọba àlejò ọlá ó lóun fa ìjẹ ìmú òun fà á jáde látara òkè ìfún yí fàlà láì àndáadáa kọ̀gbọ́dọ̀ ìgbẹ́ wà á tún ma mú àwọn àwọn akẹgbẹ́ ẹ mú fún ọlọ́run ní nìyẹn ṣùràká ẹ gbọ́dọ̀ jẹ́ pé àwọn orogún ẹ̀dùn á máa ẹ̀dùn á máa sin wà á tún tá àdàmú fẹ́yìn náà ti nítorí ká nìyẹn àwọn èèyàn sin káyọ̀ ọdún sọ̀kalẹ̀ ọlọ́ni ìjà kana abudu wa kana sẹ́yìn ẹ̀yin mú mi ní òdodo kẹ́kẹ́ yọ ọmọ pé kẹ́ ẹ máa wí máa ṣe nípèrè ọlọ́ọ̀nì kan láàmú àti ilẹ̀ nìkan láàmú wà lọ́wọ́ a ní wà lọ́wọ́ sàkẹ́kẹ́ lórí àlámù yìí wà. tàfẹ́nu mẹ́ni pé àkọ́kọ́ àtẹnu lọ́lọ́ọ̀bá lè fẹ́ láti fi lẹ́tọ̀ọ́ sí ìjọsìn òun náà ní pépé ni o nítorí orí orí oríṣiríṣi kì í sọ ju wa ti fi ń rè wá. agbẹ́rin ẹlẹ́ẹ̀kẹjọ nínú ọ̀tá afẹ́fẹ́ lórí ìyá kàdá àgùdù òun náà ní pé al-ubudiyya ahsanu na'tin wasafa Allahu ta'ala bihi bihi al-anbiya wal-mursalin. والملائكة وهم أكمل الخالق وأقربهم إليه ọ̀nà ni pé ìbòdíyà yìí ìjẹ́ ẹrúsìn fọlọ́n olùṣèjọsìn fọlọ́n ẹrúsìn ọlọ́run ìròyìn tó dáa jù tọ́nà fún ẹrúyìn àwọn ẹni rẹ̀ inú àwọn ànábì ọlọ́run àtàwọn òṣìṣẹ́ àtàwọn màláíkà inú àwọn tó sì pé jù inú ẹ̀dá ọlọ́run náà nù tí wọ́n súnmọ́ lọ́nà ibi wọn jẹ oríṣiríṣi òun ọlọ́run wọn ń ti òun ọlọ́run ìwọ tó bá wà láyé tó bá fi gbogbo ìgbésí ayé rẹ tó fi sí lọ́mú kó ọkọ rí rẹ ọjọ́ àwọn ànábì ọlọ́run ọjọ́ àwọn òjíṣẹ́ ọlọ́run ọjọ́ àwọn màláíkà ìwọ tó bá fi gbogbo ìgbésí ayé rẹ sí lọ́run à ó ti fi tó. ọlọ́run bá ń sọ nípa màláìkà nínú suratul anbiya àyà 19 àti 20 ọlọ́ni wàlà wúmọ́n fi samawati wàlà àrùn wà mọ́ni ìdáhù láyé tẹ̀sìbìrúnà àní ìbádàtìrí wà láyé tàṣírún yusabbihuna al-layla wan-nahara la yaqturun ọlọ́ni wàlá húmọ́ fi sàmà wà àti wàlá àrùn gbogbo àwọn tí wọ́n bẹ ń sánmà àtàwọn tí wọ́n bẹ ń lẹ̀ ọlọ́run ló ní gbogbo wọn. agbára ayíṣẹ́ ọmọ mọ́ríàmù ká ẹ kú òǹdí ìdò rí ọmọdé ni tẹmọ fẹ́ǹsì nǹkan mi lẹ́yìn ọlọ́run tẹmọ sí ń sọ mọ́ríàmù tẹmọ pẹ̀lú wáyé. ìsọkúsọ sábàrẹ̀ ẹ̀ka kólóòlù ní gbogbo ti bẹ ń sánmà àtìlẹ̀ lọ́rọ̀ kọ̀rọ̀ wo nìyẹn oní ọba yìí gbogbo àbùkátà oní ọgbà ìgbò ayé ọ̀rọ̀ bí ọ̀rọ̀ dìde rìn ọlọ́ọ̀bà àlékọ́ lásìkò wàlà wú máa ń fi sàmà àti wàlà áàrùn gbogbo tí ń bẹ ń sámà àti tí ń bẹ ń lẹ̀ òun lòun ní ta ló lè sílé mẹ́rẹ̀ yàn náà wà má ní ìjà wu àwọn tí wọ́n ń bẹ lọ́dọ̀ ọlọ́run àmàláyíkà láàyè tẹ́sígbèrú náà àmì ìbáradà tuntun wọ́n yìí ti gírí máa ń káyà kí wọ́n láwọn ò ní ṣe ìjọsìn lọ́nà wàlà ayẹ̀sà fún òní jáwọ́ kò fi ìjọsìn nígbà kọ̀ọ̀kan gbogbo àdó wọn wọ́n mọ̀ fífi lọ́nà ìsàbẹ̀húnà lẹ́yìnlá wa nàá wọ́n mọ̀ wẹ́nu ọba wọn ní gbogbo òru ní gbogbo ọ̀sán láàyè òun ìkágara òní báwọn láti òfẹ́ tó wá báwọn wí àwọn olè dìbàdà láti kò síbẹ̀ báwọn láìka níbi tí bọ́lọ̀ bá lè pẹ̀lú àbúté dáhùn wọ́n bèèrè lọ́wọ́ kọ̀tádà ìgbà tí ọwọ́ arọrùn bá fọ́jẹ́ pé ọmọlẹ́ka wọn wà ní tẹ́lẹ̀ tí wọ́n kẹ̀mọ́ níbi ìbáàdà tí wọ́n kẹ̀mọ́ wọlé ọba mọ́lọ̀ ó ní bẹ́ẹ̀ ni wọ́n sì wọ́n náà máa pé kò sígbà kankan tó yẹ pé òní wa lají lọ ọba àmọ́ wa ajẹ́pọ̀ ń sùn ọba àjẹ́pọ̀ ń gbé ọmọ ǹjẹ́ ọ̀rọ̀ ọ̀tá ọ̀rọ̀ ọ̀rọ̀ táyọ̀ rẹ bẹ́ẹ̀ lè làwọn mọ̀láìkà mú ọ̀rọ̀ táyọ̀ fún ọmọ ti tẹ̀sí ìfọ̀lọ́ lọ́dọ̀ sọ pé láàyè náà ní ìbáadá ti rí wọn ò ní jọra wọn lójú kí wọn ní ṣe wà láàyè wọn ò sí ní wọn ò ní já nígbà kankan. ìsọ́bìrú náà lẹ́yìn làwọn nà ha wọ́n láyé tùrù láyé dùrùbù lílẹ̀ kò ní ṣẹlẹ̀ kí wọ́n gbà anábì isa alẹ́ sàlátọ̀ sọ́lá ọlọ́run tó ń pa tiẹ̀ náà àti màláìkà ọlọ́run pa mílíọ̀nù ìbọn bí ayà kan 172 àti 173 ọlọ́nilá láyé tẹ́ńkífà nìmọ̀ sí ihò ayẹ̀kú na àbídánilélá wọ́n lànìmọ̀lá ìkátùlùmọ̀kọ́rọ̀bùn wà mọ́ yẹ tẹ́ńkífà ní ìbáadá sí ìwà yẹ فأما الذين آمنوا وعملوا الصالحات فيوفيهم أجورهم ويزيدهم من فضله وأما الذين استنكفوا واستكبروا فيعذبهم عذابا أليما ولا يجدون لهم من دون الله وليا ولا نصيرا ọlọ́run ní ńlá lásán kàtàríyà ní abẹ́dẹ́ láíláí láyé sẹ́ńtì fàlìmọ̀sí ayíyàkú na àbìdá nílé ìlà anábìyí sáà ní sàlátọ̀ sára kò lè gúrí ńjọ́ kan gbólóhùn lè ti ẹrú sí ọlọ́ tẹ́yìn náà wá sọ́dọ̀ ọlọ́run lẹ́yìn ọlọ́ tẹ́ wá ń sì tẹ́ wá gbérí ẹ̀ tẹ́ ń gbé ní ọgbàdúrà yín kó wò tán kó wò là á ẹ̀ dídú ọlọ́ láyé tẹ́ńké balùmọ̀ sí wàlá ní màláíkà bẹ́ẹ̀ náà làwọn màláíkà ní mùkọ̀rọ̀rọ̀ tí ó súnmọ́ lọ pàmò ń yẹ sẹ́ńkì bó ní ìbá adá ti yí ẹ̀ ń bá pọ̀ tó bá gún ipò bí ìjọsìn lọ́dọ́n fún òun òsín lọ́n wàyẹ sẹ́kí bí tọ́jọ́ rẹ̀ lójú pátáyà ṣòro ilẹ̀ èkì jẹ̀mí a ọlọ́ọ̀bà àlejò ọlá yóò ju gbogbo wọn yóò tún gbá gbogbo wọn jọ nílò fàámà lẹ́bí ìdá àmànú àwọn tí wọ́n ní gbàgbọ́ òdodo sọ́lọ́run wà nílò sọ lè ha ti kí ń ti tẹ́rí kí ń ti ìbáàdà fọ́lọ́run fàyíwọ̀ fi ìhìn òjòrò ọ̀hún ọlọ́run ó ṣe ẹ̀kúnrẹ́rẹ́ ẹ̀sán wọn fún wọn jọ gbà lè yàmà ẹ̀bọ́ ó ṣe túmọ̀ rẹ̀ tó ó tí ẹ bá mọ òṣùwọ̀n gan kọ́ wọn láwọn òkúkú dáadáa ní jẹ́ sáwọ́sí àgbègbè lọ́wọ́ wọn yóò wọ̀ fi ní ẹ̀kúnrẹ́rẹ́ ẹ̀sán wọn lọ́dọ̀ wọn sàn fún wọn láyé kìyàmọ̀ níbi ayé yìí náà wọ́n gbà nínú ẹ̀sán dáadáa tí ń ṣeun ìbáàdà tá ń ṣeun á máa ráǹfààní rẹ̀ lóríṣiríṣi ọ̀nà lóríṣiríṣi ọ̀nà ẹlòmí bẹ̀rẹ̀ pé yóò ti dààmú lórí mẹ́wàá ah, àti o ó kí n sọ báyìí àlámọ̀ ti rọrùn

ní ọba tí ọgbẹ́ wá parí ìjà jọ́dọ̀ lóṣù púpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa bá rojọ́ tán wà fún ṣe tó lulẹ̀ ìṣẹ̀lẹ̀ ní láàrin ọkọ̀ àtàyà tó wò ó pé kí lọ́ fẹ́ mú ṣẹlẹ̀ lọ́dọ̀ tiẹ̀ náà nígbà tó ẹkù wọ́n ti lọ ìyàwó rẹ̀ náà ti lọ ọgbẹ́ fi yè ìyàwó rẹ̀ náà gbẹ́ fi yè débi tọ́lọ̀ fi yẹyin dé ọwọ́ àwọn òṣèlú tí yẹn dẹ̀ ìṣẹ̀lẹ̀ láìláì lọ́dọ̀ tiẹ̀ kí lọ́ fẹ́ mú ṣẹlẹ̀ lọ́dọ̀ tiẹ̀ ìwọ̀gbẹ́ ìtafẹ́ ló mẹ́ ní pé fàámàlẹ̀rí na àmànú wà àmìlò sọ̀rẹ̀ ha àwọn tí a ní gbàgbọ́ òdodo tí a ti tẹ̀rí fàyíwà fi yín ojú rọ̀ lọ́wọ́ jẹ́ òmìnira ìyáàmà ọlọ́wọ́ wa ṣe ẹ̀kúnrẹ́rẹ́ ẹ̀sán wọn yóò ṣe fún wọn lọ́wọ́ tó bá ní ọlọ́wọ́ wa tí wọ́n ọlọ́run bá tún wá ṣe àlékún fún wọn nínú ọlá rẹ̀ gbogbo tẹ́tàbálà àti táwọn ìdíkà wà ìdẹ́nà ni olóòtú wá ṣàlékún ẹsẹ̀ mọ̀ lọ ìdẹ́nà ẹ̀mọ́ lọ sí ìjẹ̀kùn gbére. wàá mọ̀lẹ́bí iná sáǹgàbù ṣùgbọ́n àwọn tí wọ́n mú rí tí wọ́n kọ̀ ìtìǹkàbù ẹ̀mtìnárù ìtumọ̀ rẹ̀ àwọn tí wọ́n kọ̀ tí wọ́n sí lọ́lọ́run kó o tóbi wọ́n sọ́ra wọn ti fi tóbi wọ́n ń gbéra gàdì fún ẹ̀ ìtẹ́tíbára kábùrà ó tóbi ìtẹ́tíbára ó tóbi bẹ́lẹ̀ wọ́n ń kárẹ̀ fún ó tóbi wọ́n tẹ́tíbára ogun tí wọ́n jọra wọn lójú wọ́n yóò àgbébò ohun àdáàbà alímánì ọlọ́ọ̀bá yóò jẹ wọ́n ní ìyà ìyá ẹlẹ́ta ìlérò wàlá yẹ́jìdú náà lábùmí dúró nílá ìwàlí ìyá òun wàlá náà sí yọrọ́ lẹ́yìn ọlọ́run ò ní rí kankan tí ó jẹ́ ọ̀rẹ́ fún wọn tí ó jẹ́ olùgbọ̀wọ́ fún wọn wọn sì ní rí onírànlọ́wọ́ kankan fún wọn lórí ìyàtọ̀ náà bọ̀ lẹ́gbẹ̀ẹ́ lọ́gbẹ̀dẹ̀ wọn ní ọ̀nà ìdíyàmù tí túmọ̀ sí pé àwọn màláìkà náà àwọn náà mọ̀ èyí ẹrú làwọn jẹ́ fọlọ́ bẹ́ẹ̀ náà ní ànábì yìí sáà lè lórí ànábì yìí náà ọlọ́run sọ fún إن هو إلا عبد أنعمنا عليه وجعلناه مثلا لبني إسرائيل الله أكبر ọlọ́ni ìhúwà anábì Ìsá jésù fẹ́rù yẹn ọ̀jẹ́ kiri kan ilá abúdó ẹrúsìn lọ́jẹ́ fún ọlọ́run àni àmúnà àdẹ́yìí àwọn ọlọ́run la máa máa ìdẹ̀kùn fún ìdẹ̀kùn ọlọ́run tó bá ti fẹ́ dà mẹ́jọ sọ́dí ń tọ́wà gbéga ọjà ayíkọ́ jẹ́ ẹ̀dá ọlọ́run ìtọ́ba sùfí yàjẹ́ nìyẹn àwọn sùfí tẹ̀sìdìsù àṣà kọjẹ́ pé wọ́n rí pé ẹnìkan ọ̀hún lọ́wọ́n bọ̀ àbí ọ̀tàgbà wọ́n wá máa kàpé ẹni ẹ̀sà kan ní wọ́n wá máa pọ́nlé pípẹ́ ìyẹn lè ti pọ̀jù lọ́rọ̀ wọn àti gbogbo ìjọba ẹ̀yẹn ọlọ́run tó bá sọ pé kúlí innama ana basharun yuha ilayya innama ana basharun mithlukum yuha ilayya sọ fún wọn pé ìwọ ànábì gan anásàtà ìdọ́nà ránṣẹ́ sọ fáwọn èèyàn ní wọ́n mọ̀ kàn lé láti mẹ́lẹ́ gbó sọ fún wọn yìí pé ẹrú sí ọlọ́run ní ọ ọlọ́run kàn ránṣẹ́ sí ọ ní ìránṣẹ́ ọ̀run ti gbé ẹ̀sà láàrin wọn inú àdíjì náà lẹ́sọ̀ sáà pé iná máa ákùlù kà máa yá ákùlù jẹun bí ìgbàtẹ̀ ó sì ọdún jẹun náà ni èyí pé wàá mọ̀rọ̀ pé ibi ọmọ padà bí nìkan ọkàn jẹ́ ní ibi ọ̀pá ìṣọkúsọ nù sẹ́yìn tí wọ́n mọ ikú bí ọ̀pọ̀ nù. sáyẹn tata àtàwọn ti sọ pé olóòtú ìjà rẹ̀ kọ́kọ́ mú mi ní olùgbé ọ̀gbẹ́ ọ̀ àpọ́npọ̀ àpọ́npọ̀ nìyẹn. kéèyàn sọ pé ikú kọ́lọ̀ tó dá gbogbo nǹkan pátápátá ló ti dá ìgbàlẹ̀ ànábi sọ́lọ́ọ̀lọ́ ọ̀rọ̀ àrùtọ́ ọ̀rọ̀ tó jọ bí ọ̀rọ̀ tí a ti kó bí a ti kó kò nù bí wẹ́lì láti ìpìlẹ̀ lọ́rọ̀ ti wà ọ̀rọ̀ ẹni mọ́lẹ̀ àgbégé ọ̀rọ̀ ni wọ́n lọ́wà ní ọ̀rọ̀ náà ní jésù <laughs> ẹ̀rọ àtàrà ń jẹ́ rẹ̀ o n gan o ẹrú sí ọlọ́run lọ ọlọ́run ní isa yìí inú kọjá kí ní kẹjú ẹrú sí ọlọ́run àwọn ọlọ́run kẹ̀dẹ̀ yí pé àṣe ìrọ̀rá àwọn ọlọ́run ọ̀nà rẹ̀ gba ọ̀nà ọ̀tún nípa wíwáyé àti bẹ́ẹ̀ náà sì ní gbé àlejò tó gbé sọ́dọ̀ láì ṣe pé sì gba ẹ̀mí rẹ̀ nígbà ọlọ́run ẹ̀kọ́ ayé ẹlùmí ọ̀wà mọ́ rákìkò rẹ̀ láre jésù ti lọ ẹ̀ẹ́dẹ́gbẹ́yọ́ padà tán ní ayàgbà nìkan àjíjì tánra rẹ̀ jẹ́ ìfẹ́ náà rẹ̀ sí kí lọ wà ń bẹ̀ kọ́ wá tọpa rẹ̀ tí wọ́n náà ti jẹ́ tí o ní ìmọ̀ tó kójú òsàn láti tọpa rẹ̀ orúkọ inú tí ọba wà jẹ́ lẹ́ka òbí náà ni pé ògbẹ́ńbá ti lè gbé láwà ní tó bá sọ lárúbáwá lẹ́nu àti ah, ẹ̀rọ yàtọ̀ láàrin lárúbáwá àti ẹ̀sìn náà àti ìtẹ̀rí àná àmọ́ yàtọ̀ rẹ̀ ẹ̀ bá ti lè kí ó kí ó tá a bá ti pé kí ó wù gbàdọ̀ ẹ pé ó ti mọ̀ ń pẹ̀ ẹ̀sìn ní kí ó lọ́dọ̀ ìgbà kí ó ìtumọ̀ ìsìn ní arábíkì ẹlòmí ọmọ fàtìgá fún làbáyé ó lẹ́nu sáàfà ah, náà àgbà ni ọba ti àjẹ́ fọ́jọ́ máa bá a wọ́n máa ti mẹ́sàn-mẹ́sàn mẹ́sàn mẹ́wàá dára fọ́ máa bá a àìmọye àbá àtọ́bá láìmọ̀ kan dálẹ̀ tọ́lọ̀ nǹkan sànù wa small waste time ẹ lórí ẹ̀ kí lọ́wọ́ ọ̀fẹ́nẹ́bù nínú ṣẹ̀ríyà àti lọ́wọ́ ìṣẹ́sùn nínú Islamic study lọ́wọ́ ṣèwádìí lọ́wọ́ ti jẹ́ ẹni tó wà lójú ọ̀nà lọ́wọ́ tọ́ sọ́nà bọ́ọ̀bà tí lójú ọ̀nà ti ń dábẹ́ dé sí gbogbo ẹni tó lọ ilé ẹ̀kọ́ lárọ́wá ìlànà àti lọ́jọ́gbọ́n ẹ̀ orí ọlọ́run ní wọ́n jogún ẹ̀fẹ́ bá wù ọlọ́run nípa wà jádá abidan min ibadina آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما خبر موسى àtọmọ rẹ̀ ọmọ tí ó ẹ̀jẹ́ fàwájàdá abidáhùn nínú ìbàdínà ọba rí ẹrúsìn kan nínú àwọn ẹrúsìn àwọn ọlọ́run àtàyìnà rahmatan min indina àwọn ọlọ́run akúni àánú látọ̀dọ̀ àwa ọlọ́run àánú àwọn ọlọ́run ajogún ẹ̀bùn ìmọ̀ lọ́lọ́run rí fàtí àánú ọlọ́run ni tí wọ́n ti rẹ̀ tọ́wọ́ وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما

ọlọ́run sọ̀rọ̀ tiẹ̀ náà Suratu Sad ọlọ́ni ọ̀sùnbìrì àlàámá yaquluna wàdúkúrí na Dawud dalẹ̀ àìdí innahu awwab ọlọ́ni ọ̀sùnbìrì ìrẹ́ ànábì máa ṣe sùúrù àlàámá yaquluna lórí táwọn káàbì ń sọ Islam

tó jí kó fẹ́ ṣe ìbádà tó yóò tó máa wù fún ìbádà òun kéré nínú tọ́lọ̀ lẹ́tọ̀ọ́ sí yóò tó wá máa tọrọ àforíjì yóò tó máa tọrọ àforíjì ànábì sallallahu alaihi wasallam ó ní àwẹ̀ àti gbọ́rẹ́ tó dáa tọ́lọ̀ ọba nífẹ̀ẹ́ sí jù ó náà ní àwẹ̀ tí dáwọ́ gbùgbọ́n gbà wọ́n á níbo ní máa gbà ìjọ kan yóò fi gbà àwẹ̀ ìtọ́ba tẹ̀lé kò ní gbàwẹ̀ ìtọ́ba tó tẹ̀lé yọ gbàwẹ̀ bí bá ṣe ń gbàwẹ̀ ìjọ kan yọ fọjọ́ kan tù mí kíkẹ́ bó ṣe lè gbé jáde. èèyàn mẹ́rin lè ṣe bẹ́ẹ̀ nínú wa three hundred sixty five days ọ̀dà méjì yóò fi dájú rẹ̀ gbà wẹ̀ yóò fi àsìkò ọgbà táàtì yòókù bí ó ti mọ̀ ṣe nù ẹ ti tóbi ó ní pé èèyàn yẹn nàìjíríà èèyàn ń da awúrú lọ owó báyìí yóò fi ìdájì eh, eh, òru àkọ́kọ́ yóò fi sùn ìdáta inú ẹ̀ rárá ìdáta lọ́dà ẹ̀ pé eh, ìdájú yóò fi sin lọ́nà ìdáta rẹ̀ yóò fi sùn ìdáfà tọ́sẹ́kù yóò dùn jí ìdè yóò dùn ọ̀dẹ̀ lọ yóò dùn jí lójú omi yóò dùn ọ̀dẹ̀ lọ táwà lè fi bẹ̀ tẹ̀síta bá ti wo àpùpọ̀ mọ́ one over three àti one over six kò ti pé one àbẹ́ ẹ̀kọ́ yẹn tẹ́jẹ́ mathematician sub one over one over six àti one over three one over three jẹ́ two over three two over six sorry so half the yóò jẹ́ three over six tó ti tó wà báyìí so ìdajì àkọ́kọ́ yóò fi fẹ́ lọ́wọ́ ìdáta ni yóò fi sùn ìdá àpàtọ̀kán yóò tún jẹ́ ìdè yóò tún wọ́n fi fẹ́ lọ́wọ́. ọlọ́run yìí Suleiman nínú sọ́ọ̀tù sọ́ọ̀tù àyà tààtì ọlọ́ni wa wahabina li Dawuda Sulaiman ni'mal abdu innahu awwab ọlọ́ni àwọ̀ ọlọ́run a fi na ta Dawuda lọ́rẹ́ ni'mal abdu Sulaiman náà ọmọ ìdá alẹ́rúsìn ọlọ́run pọ̀ innahu awwab ó jẹ́ bí mo sọ̀rọ̀ tó bá lọ́dọ́ ọlọ́run gbogbo wa. anabi ayub ọlọ́sọ̀rọ̀ tiẹ̀ náà nínú tọ́lọ́tù sọ́ọ̀dì náà àyà forty ọlọ́niwájú kórí abidana ayub ìdìnnàdá rọ́bàwù àní mẹ́sàníyà ṣàìtọ́nù bínú ṣùgbẹ́ ìmúwà àdáàbẹ̀ anabi máa abidana ẹ̀ńtọ́ ìgbà abúlé ọlọ́ọ̀ni ẹ̀rúsìn àwọn bí a sì ọ̀dẹ́bi pé ọgbà ìgbà

ló kí làwọn ti ti ṣe àtẹ́kù ní fùlà àtàtẹ́ àfọwọ́ àtìgbà àtàwà lòlẹ̀ ààrẹ mi ti gbogbo ẹ̀ ó ti gba gbogbo àsìkò orí tí ẹ fi sin lọ títí kí ó ti gbà mọ́yàn lọ. ọ̀dọ́ níwájú kúrẹ́ ábídá ní àyù àwọn ìlẹ́tì ẹrú sí àwọn ọlọ́run ti ṣe àjú ibi náà dá ọba wù nígbà tí bẹ́lọ́wọ́ bá rẹ̀ ti ń pè àní mọ́sàlíyà ṣàìfọ́ọ̀rùn gbígbé ìtumọ̀ ti fọwọ́ bà mí bí mùsùlùmí ó ti kó nira bá mi ní wàhálà àti ìta ìró ọlọ́run tó sọ ń pa àjúbù náà ní àyà 44 nínú suratul Sad inna wajadnahu sabiran ni'mal abdu innahu awwab àrí àjúbù yìí lẹ́yìn tí ń ṣe sùúrù jí máa rọ́jú pọ̀ àìsàn ṣe é tọ́pọ̀ ó sì ṣe sùúrù fọ́lọ̀ wọ́n fà ìsàn ṣe lọ́nà lọ́yìn ẹlẹ́nu bá ìsàbá tí ọmọ jáká àti ìwádìí ní ọmọ wá apá onídùnmẹ́nìkan ẹ̀yìn tí àbábálá onídùnmẹ́nìkan oníkìlíkẹ́ onídùnmẹ́nìkan àfá náà dàbẹ̀ ní àfá aláwo náà ní ọgbọ̀n náà bá ń bá tẹ́ ẹ̀yìn ẹ̀yìn yóò ń bá di ìdìkú dìde ó ní ọmọ bí obìnrin ìhà ilé obìnrin ìhà ṣọ́ọ̀bù obìnrin ìdígbà inú kankan oúnjẹ orí kan. ọlọ́ni ń náwó àwọ̀ ààbò ẹ̀dí máa tẹ́ ìtú bá lọ́dọ̀ àwọn ọlọ́ọ̀ni anábì Nuhu alayhi salatu wa salam ọlọ́run sọ̀rọ̀ rẹ̀ Suratul Qamar ayà ìkẹsàn-án dé ìkọkànlá ọlọ́ọ̀bà àlejò ọlọ́sọ pé kàdàbà ti kọ́bílà hum qawmu Nuhin sàkàdàbù abìdànà wà qalu majnunun wazujir ìwà nàbì táwọn ará mọ́kà tẹ́ bá pè ọ ló kúrọ̀ kàdúdà bá ti kọ́ bílà òun kọ́ òun nù ọ̀hìn àwọn èèyàn nù àwọn náà pe nù àlùrọ̀ ó rọ wọn pe nù à ó sì ṣe wá àti ṣe wá àti ṣe wá àti fún náà fúnra fi ti yẹ láàrin wọn ọlọ́run gbẹ̀mí ẹ̀ àwọn míì ti kú ọmọ ọmọ ti ń bẹ ọmọ ọmọ tó ti ń bẹ wọ́n máa ń nàn gbèrè àti pé báyìí ní bàbá àwọn máa ń nàn nígbà kan rẹ̀ wọ́n bá tún máa gbèrè ẹnàbí ní oṣù wọn fún kú wọn náà fọ́nà mọ́ wọn nígbà tọrọ náà ṣùgbọ́n ní lọ́gbé látàdárí alàlà àbídè mìíràn lè káàbì ìnàdá ìyá ọ̀rọ̀ ìdí ọlọ́run àwọn káàbì wọ́n ti gbó fún ọkọ̀ ọmọ tí máa kí yàn káàbọ̀ nínú ilé mẹ́jọ sẹ́kù fún ọgbà tó wà pàmò rẹ̀ kàdàbà dé pábìlì àwọn kàwọn ọmọ náà fi ń àwọn èèyàn nóòhù àwọn náà pé nóòhù wọ́n pè ló ń rọ̀ fàkàdàbò àbìdànà

àwọn èèyàn ti pẹ́ mi lápá lórí ìgbẹ́fẹ́ sí láàrin wọn rẹ̀mí ṣe àwọn àdẹ́bí ọlọ́run náà tó pọ̀ sọ́lọ́run tó dáa tó tó fi ròyìn ẹrú tó fi ròyìn wọn wọ́n tó kúrò ìgbà àdàná ìdọ̀rọ̀ ní mọ̀wá ìkáàkàwọ́ yà àkúbà kúlè àìdí wọn àbùsọ̀ iná náà wọn bẹ̀ káàlì sọ̀fẹ́ zikira dà wà ìnàhùn ìdàná làmínà mustapha ìnà àkàyà

ọlọ́run sọ ní suratul Baqara àyà 23 wa in kuntum fi raybin mimma nazzalna ala abidina fa'tu bi suratin min mithlihi wad'u shuhada'akum min dunillahi in kuntum sadiqin tẹ̀bọ́ wà lórí ìmẹ́jì lórí ń sáà sọ̀kalẹ̀ díẹ̀ díẹ̀ sí ẹrú sí wa nílànà ìwà Muhammad sallallahu alaihi wasallam ọlọ́gbà nẹ́bí sallallahu alaihi wasallam kò pè lẹ́rú subhanalladhi asra bi abdihi laylan minal masjidil harami ilal masjidil aqsa alladhi barakna hawlahu níbẹ̀rẹ̀ fúlábì sara ọlọ́run pè ní ẹrú sí ìwọ̀n ọlọ́ nígbà ọlọ́run bá fi àgbé gbogbo ẹ̀ kalẹ̀ gbogbo ẹ̀ tí ń jẹ́sìn fọlọ́run gbogbo aná ẹ̀lẹ́rú sí ọlọ́run ọlọ́run bá ń sọ fún wa ní ayà títí ìgbé wà ibadur rahmani alladhina yamshuna ala al-ardi hawnan wa idha khatabahum al-jahiluna qalu salama walladhina yabituna li rabbihim sujjadan wa qiyama ibadur rahman àwọn ẹrú sin ọlọ́run ọlọ́ọ̀bá aláàánú jùlọ ó náà ní àwọn tó ṣe wípé ọlọ́run ní àwọn ẹrú sin ohun ọlọ́run náà làwọn tó ṣe pé jẹ́ẹ́jẹ́ ni ẹ máa ń lọ lórí ilẹ̀ táwọn aláìmọ̀kan bá ń bá wọn sọ̀rọ̀ kí ń sọ̀rọ̀ àìmọ̀kan jáde kọ́ọ̀lù sàlámà ọ̀rọ̀ ọ̀rọ̀ na làwọn ọmọ sọ lẹ́nu ibi ọlọ́run gbogbo ọlọ́run lẹ́tí ọmọ kí ọmọ ìgbé bọ́lọ̀ Ànábì sallallahu alaihi wasallam inú àdísọ́wà ní sọ́yìn Bukhari tí Abdullahi ibn Abbas gbà wá ó lòun gbọ́ tí wọ́n rùn sọ lórí mímbà nígbà tí ní ṣe kútùbà bí bá òyìn sọ̀rọ̀ ipò ńgbọ́jà Ànábì sallallahu alaihi wasallam sọ ikú látùtùrú ní kàmá afrọ́tì nasara da Maryam ana abdun faqulu Abdullahi wa rasuluhu ẹ má sọ àtọ́jú ń pa mí o àpọ́npo ẹgbẹ̀rọ̀ sọ ń pa mí o ẹgbẹ̀rọ̀ yìí ní láyé ìlú o báwọn nàṣọ́ra bí ẹ ti ní ọmọ Mariam láyé jù kí wọ́n sọ́dọ̀ ọlọ́run kí wọ́n sọ́dọ̀ ìkẹta ọlọ́run kí wọ́n sọ́dọ̀ ìmọ̀ ọlọ́run ní mẹ́ta lọ́kan fàínàmá àna abdu abdu ẹrú sí ọlọ́run ń tẹ́ o fàkúlù Abdullahi wa rasuluhu bẹ́ẹ̀ bá ti fẹ́ pè mí ẹ máa pè mí ẹni ẹkú sí ọlọ́run àti jù sí ọlọ́run nígbà máa ti pè mí ṣòun tá a fẹ́ lò mẹ́rin pé gbogbo àwọn àdúgbò ọlọ́run àwọn òjíṣẹ́ ọlọ́run àwọn màláíkà ìròyìn tó dáa jù tó lápàlẹ́ jù tọ́lọ̀ fi ròyìn wọn nù kọ́ àdìgbò ọjọ́ àìsàn jẹ́ ẹkú sí ọlọ́run gbogbo wọn náà yẹn ti gbà bẹ́ẹ̀ gbogbo ẹjọ́ tó wá sí ń tẹ́ pẹ̀lú mọ́ ìjà kan náà àdúgbò ìjà kan ọlọ́run dákun ó jẹ́ àwà ìkànnì ọlọ́dàkùn ó jẹ́ àwọn ìmọ̀kan nú ẹwùsùn rẹ̀ tí ó yọ̀nú sí o ọlá àtúntò ọlọ́àdùn rẹ̀ bẹ̀lá àjọṣe insha Allah. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا شر ما قضيت فإنك تقضي بالحق ولا يقضى عليك إنه لا يذل من واليه ولا يعز من عاديه تباركت ربنا وتعاليت لك الحمد على ما قضيت ولك الشكر على ما أوليت نستغفرك اللهم ربنا من جميع الذنوب والخطايا ونتوب إليك اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا اللهم علمنا منه ما جهلنا وذكرنا منه ما نسينا إنك أنت السميع العليم ربنا أعنا ولا تعن علينا وانصرنا ولا تنصر علينا وامكر لنا ولا تمكر علينا واهدنا ويسر الهدى إلينا وانصرنا على من بغى علينا ربنا اجعلنا لك شكارين لك ذكارين لك رهابين لك مطواعين إليك مخبتين أواهي منيبين ربنا تقبل توبتنا واغسل حوبتنا واجب دعوتنا وثبت حجتنا واهد قلوبنا وسدد ألسنتنا واسلل سخائم قلوبنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا